وكل بدعة ضلالة وكل ضلالة في النار عليك أدوككم الله أشي صلاته ونوى محمد صلى الله عليه وسلم لا دا صلاتنا كما باور النبي والصحابة صحابة gbogbo àwọn ẹni tó wọ́n bá tẹ̀lé lánàá òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam títí yóò lẹ́yìn náà akíra wa púpọ̀ ní ìjókòóta wà yìí àwa ọmọ bàbá ti kíra wa sórí pé ìlú ìjẹ̀bú láwà yìí ìjẹ̀bú òde ti láwà ìlọrin ti làwá ti wá láwa ti ti máa ń kíra wa lọrin àmọ́ bóyá yàn lè kíyàn bẹ́ẹ̀ ní ìjẹ̀bú èyí ti wá gbégbé ìjẹ̀bú rárá àwọn ará ike mo ti jòkó iná àwọn mọ̀ṣáríkù tí wọ́n ń bẹ pẹ̀lú mi yà ní wọ́n ń gbọ́jọ̀ mi dáadáa ẹ wàá máa sọ yẹn kọ̀ọ̀kan sí mi létí èmi náà lè máa ní mo lè jù síjọ́ mọ́ àwọn ló lè mọ̀ bí ah, ó dàbí káfà yìí òun náà mọ̀ pa ìdíẹ̀ díẹ̀. ẹgbọ́n wọn ní ẹwẹ̀ tó àwọn dáhùn àwọn dáhùn ẹwẹ̀ tó àtò ẹ̀dàbílò náà ni àrí ẹwẹ̀ tó gírí súnmọ̀ rẹ̀ ẹwẹ̀ tó ẹ̀sùn jàre ọlọ́mọta àtàlẹ́kù dáadáa mo kí àwọn ọmọ ṣáríkì tí wọ́n wá pẹ̀lú mi lọ́wọ́ wọ́n lórí fọdílà ti ṣe ebínú sọ̀rọ̀ ọkọ̀ tá a mọ́ pé wọn ó dógún bọ̀ ọlọ́mọta àbá àtàlẹ́kù dáadáa fún wọn àáfà àti wa náà jẹ́ àṣáájú wa náà jẹ́ wàláyọ̀ ọ̀gá wa sì náà jẹ́ ẹgbẹ́ mọ́tò pé wàláyọ̀ pẹ̀lú ẹ̀ àmọ́ lára dáadáa táwọn abánú súnà nù ẹwà rẹni tó wà níwájú tó wà lókè rúrúrú yóò wá lẹ́ni tó wà lẹ́yìn rẹ̀ yóò sì sọ ní bí ẹgbẹ́ rẹ̀ aláìní súnà láti rí wẹ́ ọlọ́run ní oníjọ súnà kó nà lọ́wọ́ àyẹ̀wò kò sì ní yọkù lọ́rọ̀ àti àwa wà lùjọ wa lénìí inú wa máa ń tó gbọ́nà ti ṣòro sọ́nà lẹ́gbàá Muhammad àwọn ẹni tó máa ń rí wà wà yìí táwa kàn mọ́ ta gbajà tó lágbájá làwa ń ṣe tí wọ́n bá rí pé àwọn ọmọ gíga eléyẹ bá ti yanjú ẹ̀ kò sọ̀rọ̀ mọ́ ayé ẹ̀kọ́ wọn àmọ́ páwọn èèyàn kan bẹ wọn àmọ́ rí wọn ni ẹni tí ń bẹ lára sí wọn Allahu Akbar ó tó dá gbogbo àwọn oníṣẹ́ inú yóò ṣe kíni yóò dá wọn lákẹ́ alhamdulillahi alladhi bi ni'matihi tatimmu salihat ẹgbọ́n ní ṣubí bá ní òun ní kinní kan ní ìrújú àlewọ̀ èyí tó sí ayé ẹ̀kọ́ bí sí àtàn bá lóun ya sí ààrẹ dáradára mọ̀wọ́rí ìjẹ̀bú òde láti wọ́n bá fà sí tí ó bàbá yanjú rẹ̀ wá ẹ̀bí bá tún lóhun amọ́dí kan lòun mọ̀wọ́rí àrán ọ́sẹ̀ kí ni ẹ̀ẹ́dọ́mọdé yẹn kún kẹ́kẹ́ láti lé táwọn kàwúmọ́ wíhun àwọn tó kún kẹ́kẹ́ láti lé rèé àdúgbọ́lọ́dọ̀ ọlọ́run ọba tó fi oníbàyí ṣe sára fòfin súnnà ọlọ́run ní yọ ipò ní súnnà náà yóò wá jọ máa lo àwa àtẹ̀yìn ọlọ́run máa fi wá ara súnà lọ́wọ́ òní fi wá ara bídà lọ́wọ́ torí àwọn tó dàbí irú tó dàbí irú àwọn ṣéèkù wa náà báyìí wọ́n bẹ lọ́dọ̀ àwọn tọ̀hún náà o àmọ́ àwọn náà ní tó ń gbé lárugẹ ọlọ́run ní ṣe yàn sílẹ̀ wọ́n kí àwọn ṣéèkù wa náà tí wọ́n dẹ̀lé àfáàbí náà ṣe zá àtọ̀hún ìgbà kọ̀kọ́rẹ́ ẹ̀ pé kọ́kọ́ déjẹ̀ bóde àwọn àfáà wa tó kọ́kọ́ gbé ọlọ́run máa ń sẹ́yìn sọ̀rọ̀ ẹ̀zá kọ̀ọ̀lá kí a mọ́ kíra wájú nítorí àsìkò a máa gbọ́dọ̀ máa kí bàbá tí wọ́n kó wa jọ ní èyí yìí àkí wọn púpọ̀ ẹnu súnà ìmọ̀ ìyàn láyé ìgboro àmọ́ a máa ń kíyàn àkíyàn inú wa ti dùn ọlọ́run ọba tún gbé ní kalẹ̀ báyìí fáwọn oníṣúnà ẹni pé ìjòkó báyìí káwọn afá súnà náà máa ń fi wà gábẹ̀mẹ̀ báyìí gbogbo kọ́rọ̀ àmọ́rú àwọn àbá àtọmọ́ tẹ́mọ́ sí rẹ̀ ìjòkó ẹ̀rùn kí tàbá rí rẹ̀ nínú súnà ó yẹ ká dúpẹ́ fọ́lọ́run àwọn tọ́lọ bá ń lò nírú sábàbí bẹ́ẹ̀ ẹ̀ amọ̀pọ̀wọ́ wọn lẹ́wà lánàá ìtorí irú yín báyìí náà sì wọ́n ti já gbádùn tó lẹ́yìn tí wọ́n rò páwọn rí mú jẹ lánàá tẹ wá di súnà léde ni ọlọ́run níta yín padà dọ̀rọ̀ àlékún ìsọ̀kọ́mà tó ṣe fún yín àtẹ̀yìn àti gbogbo jẹ̀mọ́ lápapọ̀ mo wá kí gbogbo wa làtọ̀ sí pé jẹ̀bú àti ìlọrí mo kí wa pé asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. ahamiyyatu tawhid kí ni pàtàkì tawhid. ìlú tá wà yìí àwọn àlùfáà súnmọ́ pọ̀ bẹ́ẹ̀ wọ́n sì ti kéwù pọ̀ fún wa nípa ọ̀rọ̀ tawhid tí mo ti mọ̀ pé kò sí ìta sọ lè mí tí ó wá fẹ́ dàbí pé ó tuntun àbí ìta wá gbọ́ rí kò ní jẹ́ pé ní oyún ṣẹlẹ̀ lè mí amẹ́nìkan fẹ́ rán wa létí ìkẹyọ kan péré níjòkó yìí tán bá ní kí ni pàtàkì tọ̀ṣẹ́ ó pọ̀ àlè ìṣọ́tọ́ níjòkó yìí kódà ìbá ní àbí mẹ́ta sọ àlè ṣe kí ni jọmọ́ àlè ìṣọ́tọ́ amẹ́ẹ̀kan jẹ́ mú nǹkan lóyẹ yọ̀ọ̀kan péré tẹ́rí nǹkan yọ̀ọ̀kan tí mo fẹ́ mú yìí tán bá kí áyà fún wa ní alùkùnrin ní ìtàn lọ́gà àdúrà tí wọ́n ní rọ́bà náà àtìnà fi dúníyà hasana wà fi àkírọ́tì hasana wà kìnà àtàbàdà má bá bí gbogbo àwa tá ìmọ̀ pé kò sẹ́ni tí ò ní mọ wá pé gbogbo tó ń wá ní ayé ti parí sí ayàgáké yìí àbí ẹ̀dàkùn ayé wa táàkùn akílá mẹ́ta yíò wọ́n ṣe abẹ́kọ́ dáa ní àbíkọ́ mọ́dá jẹmọ́ ìsọ̀rọ̀ mọ́ ẹbá ń tèdè jẹmú sọ́wọ́ ní tèdè jẹmú sọ́wọ́ sáà mẹ́ta yíò wọ́n dáa tọ́ báyé wá bá dáa sọ́wọ́ lájẹ́ gáàlìkì àmọ́ wà lórí tẹ́rẹ̀ bá bẹ́kọ́ dáa ní wallahi lẹ́ni ilaha illahu òpin páyé èèyàn mọ́ dáa láyé olùkíyàn onímọ̀ òṣèlú torí pé oore ayé yẹn tá a máa ń pè lóore ayé tí n bá béèrè pé kí lóore ayé lọ́wọ́ gbogbo wa á rí pé kí padà sórí ayé tó ráwọn tán nílú ẹ̀ lọ́wọ́ sì ń wá oore tán sí yìí àti dálówó là ń pè ní oore ayé ni ẹ dákun bàbá wa Tinubu tó yẹ kó tó lóun fẹ́ lọ fún pírẹsidẹ́ǹtì kan ní twenty twenty three owó làwọn yìí fẹ́ ná tàn lérí ná ìgbàgbé kálọ́kọ̀ ni èèyàn máa ń nílé èèyàn bí ilé èèyàn ń Muhammadu Buhari èyí tásẹ̀ ń kọ̀ tẹ́sì ń gbà ń kọ̀ tẹ́bí ó túnmọ̀ sí pé wọ́n sì ń wá kìíní kan lé Dangote ọwọ́ bá bá ayé Dangote yàn yàn rárá sọ ọwọ́ tẹ́ tá a gbọ́ pé Dangote wá sí ni pé ah, alhamdulillah ẹni tí ń wá nú ayé ọwọ́ mi ti dín mi àmọ́ wọn rí tí ìbá ẹ̀sìn mọ́jẹ̀ gan yóò ọwọ́ rẹ̀ ò lè bá wọn tí ó lè wọnú sàárè báyìí ọwọ́ rẹ̀ nílé kíní ò lè bá àmọ́ àwọn èèyàn kan bẹ tó wọn wọn bá tàrà wọn náà ẹni bá níta òṣèlú tẹ́lẹ̀ ní bá níta òṣèlú tó bá wá lówó àlékún yóò kàn máa jẹ́ ṣẹ́rí oore tó ń pè lórí ayé gangan tó máa lọ́bí àndámọ̀ nílé tó wọ́n wà ò sì lè bá òun náà lórí kàlùkánù náà tá padà àjí kí lórí ọ̀run òun náà ni al-amnu wal-aman al-amnu wal-aman ó ní kíyìn òun ní kànbalẹ̀ nílé ayé ẹ gbọ́dọ̀ máa kíyìn òun ti kí ni kíyìn òun ní ìfọ̀kànbalẹ̀ nílé ayé tẹ́rí gbogbo ẹni tó bá ti ń wá ìfọ̀kànbalẹ̀ ayé ẹni kó lọ rí wá tawhid kó lọ rí wá ni ìgbà wá sọ̀ tún máa tawhid ìfẹ́ni tí èbá mọ́ o àmọ́jẹ́rẹ́ ní bá ti ní tawhid wallahi ọkàn rẹ̀ ti balẹ̀ bó bá lówó ọkàn rẹ̀ balẹ̀ bí ò bá ní ọkàn rẹ̀ balẹ̀ bó bá rí jẹ ọkàn rẹ̀ àwọn àfá àkàn bẹ lè mi wọn ní tawhid wallahi wọn ti fi sinmi lórí ayé èmi mọ̀ ti rá àfá tó mọ̀ kẹ̀yìn sí ìyá rẹ̀ orídìí àfá tó nílé tí ó fa kódà ó bá débì kẹgbẹ́ èèyàn ọmọ lé kéwú ẹlọ rẹ̀ yọ rẹ̀ sí ayé sàmọ̀ tó ti sàmọ̀ tó bí wọ́n dí bá ní tó sọ ìmúgbèjà ilé àfáà ìkíni jọmọ́ tawhid tí yóò bá ti ní tàwíṣẹ́jì kò lè ní fọ́kànbalẹ̀ ìjàmú ò ti mọ òun kí ń jẹ́ tàwídì ọ̀hún gan nígbà wá bẹ́ẹ̀ gbogbo alágbọ̀ yìí jòkó ìrì tí ìfẹ́lẹ̀ láì dáàlì amẹ́tẹ́rẹ́ ní bá ti ní tàwíṣẹ́jì ọ̀lá yóò ní fọ́kànbalẹ̀ ayé amẹ́ni tí ò bá ní owó ìrà fọ́kànbalẹ̀ lẹ́jẹ̀ ike ìrìn olówó kan wọ̀nyí olówó sákọ́kàn wọn balẹ̀ wọn mọ̀ sáré kiri onímọ̀ tí ò bá ní tàwíṣẹ́jì ọkàn wọn ìbalẹ̀ àgbàlagbà tí ò bá ní tawhid ọkàn rẹ̀ ò ní balẹ̀ ìyàwó lọ́ọ̀dì ọkọ tí ò bá ní tawhid ọkàn rẹ̀ ní ṣe kíni ọkàn bó bá bí ma ọkàn rẹ̀ ò balẹ̀ bó bá bí ò bá tún bí náà ọkàn rẹ̀ ò ṣe kíni kò tún ní balẹ̀ torí pé tí ò bá ní tawhid níjọ́ tí ò bá bí ma yóò máa rò pé àbíyá kìíní ni ò jẹ́ bí ma ni àbíyá ara òkú tó tàka sí mi ní kò jẹ́ bí ma èyí mà bóyá kìíní kan bẹ́ẹ̀ jẹ̀bú yàn olórogún tólórogún wà lẹ́yìn kìí sọ olórogún ìyàwó àkọ́kọ́ o olórogún ìyàwó bọ̀dá ìyàwó àbúrò ìyàwó tí nìkan ó wà pàdé lóde ẹbí fún lọ rí dáná olórogún yìí Kwara lólórogún obìnrin lé ẹ̀kẹ́ ó wà bí náà ó wà yà yìí àdúgbò fọ́lọ̀ tẹ́rù àwọn tí ò bá ní pàṣẹ níjọ́ tẹ́bí bá pàkan tí ebi ní bá pọ̀ wàhálà dé yóò mọ̀ wò pé àbí láàrin àwọn olórogún ni ọ̀fà ti wà ní. ẹ̀rọ kò bímọ nù àbí ẹ̀bọ́ bó bá tún wá bímọ wàhálà tó dé yóò tún máa kojú wọlé pé ọmọ tí mo bí yìí bó o láburú òṣèlú sọmọ nítorí pé àárín ọ̀tá láwàá àwọn èèyàn gbogbo èèyàn wà lọ́ta rẹ̀ kò sí tó fà á kò sí tọ̀ ṣe àmọ́ ṣẹlẹ̀ tó bá sí tọ̀ ṣe ẹ lọ garanti irú ẹni bẹ́ẹ̀ pé tí ó fi parí ayé rẹ̀ kí ni yóò dìlò ìfọkànbalẹ̀ ayé lo ṣẹlẹ̀ yìí tó wá lágbára àbílẹ́jọ́ gbéra kìíyà hàn gbogbo ẹni tó bá ti ní tọ̀ ṣe kó ọkọ̀ mọ̀ pé àlìjẹ́ náà ti ṣú ọ̀ kódà tó bá dẹ́lẹ́tẹ̀ àlìjẹ́ náà jọ ọkọ̀ ṣe kí ni ó ti ṣúọ̀ tọ́ ibi tọ́rọ̀ rẹ̀ kàn wá lè jẹ́ ni pé ó wá lè ṣe é ṣe kó kọ́kọ́ jìyà díẹ̀ pé a tó bá jórí jìnà ó lè jìyà jìnà rẹ̀ àmọ́ yóò ṣe kí ni jọmọ́ ìwà ìjọba ó ṣe é ṣe tó bá jọ mù tí kó jìyà pé é mu tí àmọ́ gbẹ̀yìn gbẹ̀yìn kí ni yóò padà ṣe ìwà ìjọba kí ló ní هو إفراد الله تعالى بما يستحقه هو إفراد الله تعالى بما يستحقه إن كان سني توحيد مثلي ká mọ ọlọ́run ọba wa lẹ́yọ kan níbi nǹkan tó ṣe pé kò sẹ́ni tó lẹ́tọ̀ọ́ sí abítání jama àfi Allah subhanahu wa ta'ala ọlọ́kọ̀wájá lè mọ ọlọ́run lẹ́yọ kan à ń pè ní kinní kan ní àfọ̀ àlùmọ́ àwọn tẹ́ tí gbọ́dọ̀ ló ṣe àdásánmà àdá ilẹ̀ òòrùn níyọ̀ yìí atẹ́gùn òfin òjò rọ̀ à ń lé ayé ṣe à ń ṣẹ̀mí à máa kú gbogbo eléyìí ká ní ṣe jàmọ́ Allah subhanahu wa gbogbo ṣẹ́rì káwá fọ́lọ́run ọba nìkan ṣoṣo ní ṣe é kí òun náà pè ní tàwọn ṣe ìdúró tí wá rí bẹ̀yẹn àwọn kìíní kan bẹ gbà ń bẹ̀ wọ́n ń gbà ló dá yẹn ọwọ́ rẹ̀ ló wà ló dá ilẹ̀ ẹlẹ̀ yẹn ọ̀rọ̀ ilẹ̀ ẹlẹ̀ ọwọ́ rẹ̀ ló wà ló dá atẹ́gùn ọ̀rọ̀ atẹ́gùn ọwọ́ rẹ̀ ló wà bó ṣe wá jẹ́ èmi náà ibẹ̀ ńlá ìwà gbà kárùkúkà máa ń fẹnu ṣe kí ni a máa ń fẹnu gbà ni pọ̀káyà àgbà lódodo pé a ṣe bó ló dá wa òun náà ni ó ṣe kí ni jọmọ́ òun náà ni ó mójútó wa òun ni ó mọ kọ̀ǹtù ayé wa òun ni ó ọlọ́run sọ kíni kan fún ọlọ́run Qur'an olúwa ní inna kulla shay'in khalaqnahu bi qadar inna kulla shay'in khalaqnahu bi qadar ó ní àwọn ọlọ́run gbogbo nǹkan apárí gbogbo ẹ̀ pẹ̀lú kádàrá ṣẹ́rí tá a bá gba Allah subhanahu wa ta'ala àkọ́kọ́ gbà pé gbogbo àlámọ̀rí wa pátá ó ti kádàrá ẹ̀ lẹ́yìn páyà yìí wá sọ bẹ́ẹ̀ hadith anabuwa Muhammad hadith tó wà lámọ́lẹ̀ fún wa wípé kọ́lọ̀ tó dá sánmà kó tó di pé yóò dá sánmà kó tó di pé yóò dá ilẹ̀ five hundred years sígbà tí ó dá sánmà sílẹ̀ ọlọ́run ti wá parí àlámọ̀ rí gbogbo ìran ọmọ ànábì àdámà tó ń kọ èmi orúkọ tiẹ̀ orúkọ gbogbo ọmọ ànábì àdámà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ jọ five hundred years ká tó dá kí ni irú ìjòkó ta wà ní ilé mi bí bá bí bàbá tó dájòkó lẹ̀ pé ǹjẹ́ mọ iye èèyàn tí ó wà wọ́n kàn mọ iye èèyàn táwọn pè ní wọ́n sì mọ iye èèyàn táwọn fún lẹ́ńbẹ́lópù ní nígbà àjọ tí wọ́n pè mí náà pé àbá ilẹ̀ wa ti wà sí wọ́n mọ iye èèyàn tẹ́mi kó kó wa abẹ́mọ́ èmi nìkan lẹ́pẹ̀ sáńgílítì èèyàn lẹ́fẹ̀ẹ́ lọ́lẹ́bì nìkan kó wà lè jẹ́mọ̀ tẹ́mọ̀ abẹ́mọ́ ṣùgbọ́n ọlọ́run ọba tó dèmi àti yín five hundred years nígbà tí ó dá sánmọ̀ ó ti mọ̀ pé o yóò wáyé lénìí ó ti mọ̀ kí ni yóò bí lénìí iye oúnjẹ àkà oúnjẹ òkèlè mélòó lèmi ó jẹ́ jòkó ilé lọ́nà ti kọ́njọ́ náà èèyàn mélòó lèmi ó kó wá ọlọ́run ti kọ́njọ́ náà iye ẹran mélòó ni kálukú jẹ́ yìí ọlọ́run ti kọ́njọ́ náà bí yóò rí ránṣú jẹ àbí òní ránṣú jẹ pé kò tí mọ̀ àmọ́ náà ti kọjọ́ náà pé lágbájá jẹ oúnjẹ mẹ́ta ni ó jẹ níjọ òde lágbájá 500 years ta tó dá sánmọ̀ adígíní wọ́n ìbá ọ̀rẹ́ tí ìjábàbá wa dámọ̀ gẹ́gẹ́ fún ara rẹ̀ o ẹjọ́ ìtọ́lọ̀ ti wá parí látàkì ìgbà náà tó yẹ kéèmì àti ìwà mọ́ságídí a ń pẹ́

ó bá Abdullahi bin Mas'ud ó bá wọn bẹ́ẹ̀ ó ní ìdákùn ọ̀rọ̀ kádàrá kádàrá tá a máa ń sọ yìí lórí bọ́ọ̀lù ti parí gbogbo nǹkan ni. ẹ dákun ẹ bá aṣọ fáwọn ìyá wa ìtàn tó wà bẹ́ẹ̀. ó wà lọ bá wọn sí ọ̀rọ̀ kádàrá kádàrá yìí ẹni ìtẹ̀yìnmọ̀ fẹ́ máa nílì méjì pé ah, ṣé kádàrá sì ń bẹ lóòótọ́ à káyìí. ó ní wá tọ́ ọ bá ṣe iṣẹ́ jù bẹ́ẹ̀ lọ kọ́ ná owó tó tó òkè rúbì ní gold ọwá náà ń torí ọlọ́run ọlọ́run ò ní tẹ́wọ́ gbarú sàárà bẹ́ẹ̀ àfi tó bá tó nígbàgbọ́ sí kádàrà ó wá tùtù wá dúró ó wá ní ìfà wá nígbàgbọ́ sí kádàrà débi pé anna máa àsọ báká لم يكن ليخطئك وما أخطأك لم يكن ليصيبك wọ́n nígbàgbọ́ sí lẹ́bù pé nǹkan kan ò ní bá ọ láyé láǹfààní àti ìtọ́lọ́wọ́ bá ti kọ́ ò ìjọ bá ti wá kọ ọmọ ẹ láǹfààní yẹn kò sí bí gbogbo ayé bá ti láwọn òfẹ́ kó dọ́dọ̀ rẹ yóò dọ́dọ̀ rẹ o aburú tá a bá ti ní yóò kàn ọ́ kò sí gbogbo ájò tó ò bá lè wò ó ṣe yóò ṣe kí ni yóò kọ̀ ìta bá sì ní kò ní jẹ́ tiẹ̀ láǹfààní kò sí iye ọ̀nà tó ò bá fi wa oníṣe kí ni kò lè dọ́dọ̀ rẹ̀ aburú tá a bá sì ní kì í ṣe tiẹ̀ kò sí bí gbogbo ayé bá ṣe lè pláàni pé kó dọ́dọ̀ rẹ̀ kò ní ṣe kí ni jama kò ní dọ́dọ̀ rẹ̀ ó ní wò tọ́ bá ilé jáde láyé tọ́ jẹ́ kí irú gbàgbọ́ yìí ó máa bẹ nínú ìgbésí ayé rẹ̀ dàkọ́ńtà náà ọ̀wọ̀ ọlọ́mọ́tì ní àfihàn ọmọ náà ẹlòmíì náà wá ń bẹ kò gba àgbàgbọ́ tá yìí kò gbà pé tọ́lọ̀ ń bá ní yóò jẹ́ tòun yóò jẹ́ tòun in tí ò bá ní kò ní jẹ́ tòun kò ní jẹ́ jẹ́ tí ò bá jẹ́ bẹ́ẹ̀ kí ní mọ̀ múyàn tó máa lọ rí iṣẹ́ fà ìdíje ọ̀wá gbọ́ tí wọ́n náà ròyìn pé ń jẹ̀bú yàn yàn yàn mọ́ iṣẹ́ fà gan-an kásán aláwọ̀ mùsùlùmí náà tó máa ń ṣe ẹgbọ́ bẹ́ẹ̀ ni kò dáa ìyá ṣe máa lò gba ìsìláàmù tó tún máa bá wọn sẹ́fà bí ti gbà kọ lọ́n sọ yí nǹkan bá ti kọ mọ́ ọ̀tẹ́fà ọ̀tẹ́fà yóò ṣe kíni yóò bá aburú tá a bá sì ní kò ní jẹ́ ti ẹ àwọn èèyàn kóra wọn jọ wọn kóra wọn jọ kò ní kò ní kàn ọ́ kò sí ọgbọ́n ta'ala anhu wa kan ànábì ó ń bẹ̀rẹ̀ yà ànábì báyìí sallallahu alaihi wasallam ànábì wa ní yáàbùlà wọ́n mọ̀ yìí ẹni ọ àlùmọ̀ kàkẹ́lì máa jẹ́ ń kọ́ láwọn gbólóhùn kan ẹ̀ṣfàlù ìdáhà yàfàlù ànábì wa bẹ̀rẹ̀ sí ní kọ́ láwọn gbólóhùn níbi àwọn lọ́rí ànábì wa ní wà aláàmì lọ́rí mọ̀ rí ọmọ yìí annal umma tẹ́tí gbogbo àlè umma bíi àlìjẹ̀nú àwọn èèyàn tẹ́lá àtèyàn bú kódà àtèyàn kíni àtèyàn rẹ̀ àjẹ́ oṣó lẹ́bọ̀lógún gbogbo wọn wá kóra wọn jọ anábì ní tán wá kóra wọn jọ lórí ni pé àlá ayyanfa òwúkà bí ṣe ìrìn àwọn àni áàkùn nìkan bẹ àǹfààní ni ọdọ́ tiẹ̀ ládẹ̀fẹ́ kó dé sí anábì ní lam yanfa'uka illa bí ṣe ìta bá ti kọ mọ́ nìkan o náà ní kíni lórí jẹjẹ alábìnrin tó bá tó wá kóra wọn jọ àálẹ́ ẹ̀yẹ̀dùrú kẹbíṣẹ́ àwọn ní táwọn kóra wọn jọ lórí ní pé àwọn fẹ́ fi ìjàmbá kankan ẹ́ àwọn fẹ́ fi ìnira kankan alábìnrin lámìyẹ̀dùrú ka ilẹ̀ bíṣẹ́ ìlúkọ́dì kẹtẹ́bọ̀ọ̀lọ́wọ̀ ọmọ rẹ̀ ó kú ìyàwó rẹ̀ ó sì báyìí wọ́n jí ọmọ rẹ̀ gbé kíní ọlọ́mọ fàbùkù ṣe wá o àmọ́tẹ́rí ìjọba tọ́lọ̀ ń bá ti kọ́ ọmọ wa kò sí eré tá a bá sá aláìkò lè fún wọn dárò ṣẹ́rí àbá nírú ìgbàgbọ́ yìí pé ọlọ́run ti parí gbogbo nǹkan wàláhì làbí gbogbo tí ò bá báyàn kí lè ó sì máa rò sí ibi tá ń lọ́nu ohun gbogbo bí ta yàtí látàárọ̀ yìí kọ́ ma ń lọ mọ̀ à ń fi ilé ìjó yé wa pé tọ́lọ̀ ń bá ti já mọ̀ pọ̀ ti parí gbogbo nǹkan báyìí tí kinní kan bá ti wá ṣẹlẹ̀ ọ̀rọ̀ ta ni ẹ̀ka ń kọ̀rọ̀ dídọ̀ mọ́ ọdún Allah subhanahu wa ta'ala ọlọ́mọdé aráburú káwọn adigunjalè kan sábà wá dáadáa káwọn ní àdúgbò ẹ̀yìn nọmba 9 kan street àwọn mọ̀ wálé yìí a ti ń bọ̀ wá kó yín lé déédéé aago méjìlá òru la ní ọ̀dì kínní kan of kínní kan twenty twenty one láti ń jama déètì ìjọ wa wá mú wọ́n twenty six of April twenty twenty one asáàtì ló kọjá twenty six of April twenty twenty one àwọn á twelve a.m. làwọn ó sì dé ó wá di déédéé twenty six of April twenty twenty one láago méjìlá òru àwọn adínkalẹ̀ kan sì wọnú ìlú wa lóòótọ́ wọ́n sì dàbọ̀ gbolẹ̀ wọ́n sì kó wa lẹ́rù wọ́n kó wa ńlé wọ́n kó wa ń gbogbo ẹ̀ wọ́n sì kó lọ ó wá já àárọ̀ ọjọ́ kejì gbogbo wá jí ládùúgbò tá a bá fẹ́ bẹ̀rẹ̀ sí ní máa discuss nípa ìṣẹ̀lẹ̀ yẹn ẹjọ́ níbo àwọn wo ni first suspect wa àṣọ̀rọ̀ mọ́jọ̀ mọ́ àwọn tí wọ́n kọ lẹ́tà ọ̀dà ẹja tó mú wáyé ìjọba tún wá gbéde ìròyìn jáde ẹ̀yin ará Ìjẹ̀bú Òde tó bá di October 4 th mọ́ wà November 4 ọ̀nà ọ̀nàbọ̀lá gbọ̀wá tí ò dálẹ̀ bẹ̀rẹ̀ ọbalẹ̀ndé àwọn ní gbogbo ọ̀nà ọbalẹ̀ndé àfẹ́wá táyẹ̀ ẹ má fọkàn sí tó wọ́n bọ̀ wá ní November 4 th ó èmi ò sínú olóṣèlú èèmọ̀ kan máa ní á ah, bóyá mítìn ìtọ́ ti ń ṣe ni Dàpọ̀ Abíọ́dún wá rán kútú bídí wa ẹ̀yìn ní àti Dàpọ̀ Abíọ́dún òyìnlá wa rí lébi dájọ̀ dámọ̀ràn November 4 ọlọ́lá wọ́n ti ọ̀nà ọba lẹ́gbẹ́ ó sì di november fọ́ọ̀tì lóòótọ́ àti di katapila sí ń dé kódà àwọn òwúlẹ̀ rí signboard ogilé kan Ogun State government kìíní kan signboard àti katapila ń dé wọ́n ń já yẹ̀pẹ̀ wọ́n ń já igbá gbogbo kìíní títí wọ́n fi ń kó kalẹ̀ tálámà kọ́kọ́ rò pé gbàǹfààní ìwá fún wa àsọ̀rọ̀ mọ́jọ̀ mọ́ Ogun State government nítorí pé àwọn ni wọ́n ṣe kí ni àwọn ni wọ́n ṣe ìkéde fún wa jẹ́mọ́ mùsùlùmí nínú àlùkò àn Quran chapter two Suratul Baqarah àyà one fifty five ọlọ́run wa ní wàlànàbẹ̀lú wánà kọ́ńbì ṣe é nínà lẹ́kọ́ọ́fì wàlìjẹ́ni wàlìjọ́ọ̀ì wàlákọ́sẹ́ nínà lẹ́àmúwálì wàláńkúsì wàsàmàrọ́ọ̀tì wàtàṣírì sọ̀bìrìnà ó ó jọmọ́ kùránì ẹ̀dá kùránì ti ń bẹ lọ́wọ́ mi yìí ọ̀rọ̀ ta ni. mẹ́sẹ́jì ta ni gbogbo tá a bá ń bá nínú tíra yìí ọ̀dọ́ta ló ti wá ọlọ́run wá sọ fún wa nínú tíra yìí pé wà lànà bí lù nà fún inú mi bọ̀dọ̀ àwọn tí ó la wà lẹ́nu wà wá wọlé sídá láàmù tó bẹ̀rẹ̀ oníjẹ́ tí tí ó wà lànà bí lù nà fún lónìí ni ó ní kí ni ìtumọ̀ rẹ̀ ní kí gbogbo tá ń kalẹ̀ yìí ń kan ọ̀rọ̀ yẹn ń pa pé dájú dájú dájú ṣáká dájúdájú tí ò ní iye méjì nú wà lánàbẹ̀lù wà náà fún àádọ́yìnwó àádẹ́kíní dájúdájú ẹ̀yàn ọmọ ànábì adámọ̀ kí láláàtẹ́ àtàlọ́ máa sọ̀rọ̀ yìí kó bú wá lè yé wa ọlọ́ni jẹ́ ń sọrú àdánwò tí ó jẹ́ lè ṣe in minal nínú ọ̀hún ọlọ́ni nínú àdánwò tá a lè gbé wá ní pé ọkàn lórí ní jòkó báyìí ìbẹ̀rù ó sì dédé máa dé bá wọn níbi ìta yìí ọ nínú jíńdẹ́lù bá wọn ẹ̀rú rẹ̀ máa ṣe kíni ọ yóò máa bà yẹn wọ̀ljú ọlọ́run láti máa débi kan ọ̀ nínú ìjọjẹ́ wà náà kò sí nínú wọ́n sàmàrọ̀ ọ̀lẹ̀dí ní nǹkan oko ọlẹ̀dí ní bíjẹ́ẹ̀sì tó pọ̀ láti ní kó mọ dínkù kó mọ panu mẹ́yọ kọ̀ọ̀kan ẹ̀dà kò tábó kọ lẹ́tà sí wa tọ̀ níjọ́ tí mi bá wá bímọ mẹ́wàá àbí ìyá kínní kan bímọ 20 ìyá alágbájá tó wá bímọ 20 yìí ní January ọmọ kan kú April ìkan August ìkan December ìkẹ́jú tẹ̀lé ẹ̀rákùn tí ya ní bá nítẹ̀wò ṣe yìí tàbí ẹkọ́ rò sí jọmọ́ tàbí ẹkọ́ rò sí gbogbo àlà ń pariwo aláwù yóò àmódìjọ́ tó bá gbọ́dọ̀ wa sáàláwù dáhùn sọ kàílà ló ń sọ tẹ̀bírù tí ma ń bá wà dédà fi mọ́ lọ ìṣẹ́fá abúnà kọ́ ni tẹ̀bírù tí ó tẹ̀lẹ̀ tí wà dédà àà ilé ọ̀nà ọ̀kọ́ ni mọ́ àà èyàn sọ mọ́ pọ́ òun lòwó tẹ̀ nǹkan ìwọ́n sọ pé òun kọ́ mọ́ ó sì lámọ́lẹ̀ fọ́lágára pé òun máa ṣe kí ni ó lóun máa ṣe bẹ́ẹ̀ tó ìjọ tí irú ẹ̀ bá dé ọ̀dọ̀ ẹ̀ náà ló yẹ ká ṣe kí nù ọlọ́wọ̀n ògbọ́dọ̀ jẹ́ suspect àbí àníní fọ́ suspect wa a máa ní ọ̀dọ̀ ẹni tó yẹ kọ́kàn wọn kọ́kọ́ lọ tó dàbí suspect ní èèyàn jọ bí ọ̀daràn lọ́mọ gbé rẹ̀ àbẹ́ni tó yẹ kọ́kàn wọn kọ́kọ́ lọ rẹ̀ bá ní pé ah, ọmọ mi tó kú yìí ah, ọ̀dọ̀ dá ló ti wá Allah subhanahu wa ta'ala ṣẹ́rítàlá bá dá padà sọ́dọ̀ náà báyìí òun ní òjà ní kínú àmùrò ló jà nígbọ̀tàn balẹ̀ àmọ́ tẹ́ ẹrẹ́ ń tọ́ mọ́ bá kú fún tí ò bá ti dá padà sọ́dọ̀ náà àbúrò ìyá rẹ̀ kò frí o ìyálé ìyá rẹ̀ kò frí bọ́kọ tí ẹ̀ náà bá níyàwó méjì bí ìyálé bá bí àbúrò ọkọ rẹ̀ náà bá ti jẹ́ pọ́n túnjọ níjà pẹ̀jẹ́lẹ̀ ó náà ṣe kí ni ó dáná gbogbo èèyàn wà jọ dáná lọ́dọ̀ ẹ̀ yóò mọ̀ orí ìyá kíní kan òun ló dàbí kí n ṣe ní eré náà òní ṣe ní eré náà yóò sọ̀rọ̀ àwọn tó mọ̀ ń tẹ́fà ní ó bá tẹ́fà fún ó wà ní wá sọ níbi tó rọ̀ yìí dé yìí ṣọ́ra o ènìyàn ṣòro gbogbo aláǹgbá ló dánú délẹ̀ àmọ̀ yìí sí ṣé túmọ̀ rẹ̀ gbogbo èèyàn pátápátá ó kàn jáde lọ́dọ̀ rẹ̀ torí ẹ̀yin gẹ́gùn lè bọ̀rọ̀ ah, àti àwọn ọ̀bí àfá àgbẹ̀jẹ̀ ní ṣe mí ní àbí àbá àbí ìyá gbogbo èèyàn ó kàn dọ̀dà kò wá ní kọ̀tàn balẹ̀ mọ́ bẹ́lẹ̀ yìí bá pẹ́ jù wàhálà bí ẹ̀kan bá kọlu nọ́mbà rẹ̀ jù fìtí náà báwọn ẹni bá ah, ah, ni ń pè mí sí lójoojúmọ́ ẹni bá tún pàdé tí ó pè é oníṣẹ́ mi tí ò bá jẹ́ bẹ́ẹ̀ adúlọ́ aburú ìwà ń tẹ̀lẹ̀ kò tí ẹ lé jẹ́ kéwọn kò lè tèmí èmi ti rẹ́ nìkan tí ò ní tàwọn ṣe jù ú ó sì kóra rẹ̀ sínú wàhálà sẹ́mọ́ tó ṣẹlẹ̀ ọkọ rẹ̀ gbọ́ súnà yìí ọkọ wa máa ń ṣe sàárà gan ọkọ wa lè ní bí káléèyàn tàbí ibi síìtì lágbègbè yìí wà ní á ah, ó tó bá ti ń lọ lọ́nà máa ń kó bí síìtì tàtẹ́ àwọn ọmọdé tí ó tọ́ mọ́ wà máa ń há fún gbogbo wọn kó jẹ́ sàárà fún wọn ẹ dákun kí ló burú mẹ́rin látara ìlétà òfin ìyàwó wá lò wípé fẹ́ ṣe tààrà ó ṣe èwo ni tatin ó ṣe ń jẹ́ tatin ọ̀rọ̀ bá tó ṣe bí ọ̀rọ̀ láàrin òun àtọkọ ọkọ bá ní wọ́n wọ́n ti wá lọ ọ̀rẹ́ tàbí tàbí wo èmi láì gbogbo táwọn fàyè wọn lẹ́yìn ọjọ́ méje ní ìbáyìí agbọ́dọ̀ yanjú gbogbo ọ̀rọ̀ àà ah, ah, òwú bí ò bá jẹ́ pé nǹkan kan ń ṣẹlẹ̀ èwo ní ọjọ́ méje tẹ́lifà tá a padà ń gbọ́ sọ́rọ̀ ìwádìí ni ah, kí ló bí gbogbo ọ̀rọ̀ yìí tàwọ̀ṣẹ́yì ló sọ̀rọ̀ wàláì tí yóò bá ti ní tàwọ̀ṣẹ́yì kò lè ní ìfọ̀kànbalẹ̀ ìdààmú máa ń bá ní ayé yẹn nù torí pé gbogbo ibi tí ò yẹ kó mọ dàálàmú ní mọ dàálàmú ẹ wo lẹ Yorùbá tá a wà yìí níbi tí yóò bá kó dààmú bára wọn dé owó aláǹtakùn òun kí lágbé òun aláǹtakùn pé ẹ̀bá wá sí wẹ́kù lé bá ilé tó ra fún oríkó wà aláǹtakùn ordinary lè kó lè ẹkó ṣe kó gbọ́dánù kó sì máa bá àmọ́tẹ̀yàn bá ilé jọmọ Yorùbá tàtà <laughs> tó jọmọ Yorùbá tòótọ́ tí ò nítàwọ̀ sí ipò forí kó wà aláǹtakùn àà tó fi mọ̀ ń tẹ̀yàn ó fi dì ọ́ gbà tó ọ̀bá ti ní sọ̀rọ̀ ṣe ìdí kò sáburú kò sí dáhùn àjọ ò lè fi sáburú fún yàn lóòótọ́ o ó rẹ̀ wo tébù ọ̀tà tí ń bẹ́wájú mi wọ́n lè fi ṣe kínú wọ́n lè fi sáburú fún yàn àmọ́ jọ́ tí yẹn bá ti nígbọ̀kàn balẹ̀ tó ti ní sọ̀rọ̀ ṣe èyàn ò lè rí ordinary ṣe ní ìṣẹ́rù ó bá bọ́ tí yóò bá ti ní sọ̀rọ̀ yìí tébù ọ̀tà lásán òṣùmọ̀ dẹ́rù bá bàbá ọ̀rẹ́ mi nǹkan bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi pàtàkì ni subhanallah ṣẹ́yìn tó bá gba ilé ilé fún bàbá kátó lóṣù mẹ́fà àbáti kókó lẹ̀ tó bá gba ilé fún bàbá kátó lóṣù mẹ́fà àbáti kókó lẹ̀ ṣẹ́mọ́ tó lé gbogbo àwọn obìnrin tó ń gbé ní ilé òun ìtìnà ni wọn. àbúrò kan nílé wò kan náà ní ilé àjẹmọ́. ṣẹlá tí ó bá ti pé lájẹun gbogbo ń tí yẹn ó wà mọ ṣe bàbá ó sì mọ yọ ẹ̀rí ìjẹ́ àjẹ́ yóò mọ yọ jáde lára rẹ̀. ipò pé gbogbo obìnrin tó kù máa ń kọjú báyìí tóun bá fẹ́ kọjá ì máa ń kọjú sára ògiri ni ta ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ inna lillahi wa inna ilayhi raji'un kí ló sọ̀rọ̀ jama àtàwùṣe láti ní tàwùṣídù rùbíyà lásán kámọ́tì wọnú uluhiyya kámọ́tì wọnú lásán wà sí bá ìyẹ́ ò ti kọ́kọ́ dàrú mọ́ wa lọ́wọ́ níbi tó pọ̀ ó wá bí àìní fọkànbalẹ̀ fún wa ẹ̀wù ordinary wà láǹtakùn látọ̀ wọ́n dẹ́rù bà ẹ wo àwọn eré Yorùbá tà mọ́ wò àwọn eré àwọn àbìjà ọlọ́run bá wa oríṣi gbogbo orú wọn o ẹ̀bá àtàmí fún wọn gbogbo àwọn ajílẹ̀ ya ń kó ọlọ́run bá wa oríṣi wọn o bá ní kó sórí tàwọn ìlú Islam nínú wọn wa bá ti wà ká mọ́ pàrọ̀ ká mọ́ jalè ká tó lè pa níta òṣèlú abẹ̀rù òkú àbá abẹ̀rù òkú abẹ̀rù òkú jẹun dájú kó bẹ̀rù òkú wá inú àwọn fíìmù àwọn abìjà ni ẹ máa wòran nínú fíìmù abìjà wọ́n jẹ́ ká kọ́kọ́ mọ̀ pé òkú tó bá ti kú ó lè jí dìde one ẹlẹ́ẹ̀kejì wọ́n sì gbà kókù tó bá kú ó lè ránró wá pa èèyàn kan láyé padà ó di mélòó ó di méjì àwọn ìran tí wá jẹ́ àmọ̀ ní pé ẹni bá pa òkú lòkú mọ́ ṣe kí ni ní ma ń lé káàkiri pọ́ èmi àti ìtàwà òpa òkú àwọn àtàbàdà wá bẹ̀rù òkú àbábẹ̀rù òkú nínú Islam nínú tó dẹ̀ yẹ ká kúrí pẹ̀lú jù oníkiri jọmọ́ olùkúwà ìka àpẹ́rẹ́ òkú òkú tó kú bá kú ẹ̀kọ́ tí Islam kọ́ wa ní ká súnmọ́ kódà á tún súnmọ́ tán á tún fọwọ́ pa lójú á tún súnmọ́ tán á kí la ilaha illallah Islam rẹ̀ ẹ̀kọ́ ìsìláàmù ní kí bókù wá kú ká sì rí gẹ́gẹ́ bí ara wa ká súnmọ́ bí tó kù níwà ká fọwọ́ bọ́ ojú ẹ̀ wálẹ̀ ká sí aṣọ kúrò lójú ẹ̀ ká kí ìsìn ẹ̀kẹ́ rẹ̀ ká daṣọ bò lójú padà ká ṣàdúrà fún padà ká tún múra báwo la ti fẹ́ wẹ̀ fún ká tún máa jà sí pé èmi ni màá wẹ̀ ẹ̀yin lẹ̀ wẹ̀ èmo fẹ́ gba aládá ìtí ìsìláàmù kan wà lóhun àmọ́ ìgbà tó bá tàwẹ̀ ìjù jẹ́ wa lọ́wọ́ ní eré Yorùbá kí lòkú dì mọ́ lọ́wọ́ ó dẹ̀rù dẹ̀dẹ̀ inú ilé tó kú bá ilé kú bá yìí jẹ̀mọ́ ẹlòmí odidi ọdún kan kò wọnú yàrá òní mọ́ kí ló fà á ah, ah, inú yàrá táwọn alájà kú sí ni eh, ẹlòmí àwọn tí wọ́n lọ pa alájà ni ẹ̀ ń kọ́ àwọn abìjà àtàwọn gbogbo àwọn náà kó bá àwọn náà ti jẹ́ kó wúrí òkú gẹ́gẹ́ bí kókù máa ń ṣe kí ni òkú máa ń jí padà òkú máa ń léèyàn wọ́n jẹ́ àrí títí pé òkú máa ń yọ àdá síyàn

ẹwò tàwíyèdì láàrin ló fa gbogbo nǹkan ìjẹ́ fún wa tá a bá dọ́lọ́wọ́n bá ọmọdé àmọ̀ pé ẹni tó kú ọlọ́wọ́n bá ló ṣèṣò sí ẹ̀sí ẹ̀ tán àpọ́nlé tọ́lọ̀ ní afún lánàá fún un ẹwò bá dúró ìtì wà nínú ìṣòro ẹni máa fẹ́ dá wàhálà alẹ́ dáadáa kó kàn ti di aago méjì lóru ni kó lọ wá ní sudan kó kàn ọ̀ra kún sójú ni kó ọ̀ra wá aṣọ kó pa kájà rẹ̀ kó rà tọ́nà ọbọ̀ tí a rí jẹ̀mọ́ ó kàn já wà ní ọ̀rẹ́ kan tọ́ba yẹ ẹ́ ogún ó bù èrè mi. kò sí fọkànbalẹ̀ àmọ́jẹ́ rí sábà tún náà bá wà kámẹ́kù kan ní ọkọ̀ ṣàtàrọ̀ ẹ̀fọ́ òkú wo yóò tún máa bá lọ níbi kí ni wọ́n ń wá ń tiẹ̀ lórí ọkọ̀ gbà pé òkú kọ́ lòun rí ó lè jálìjẹ̀ ló kan ní orí bí ti jálìjẹ̀ ló padà ṣe wá rí látara àríwá ní fọ́kànbalẹ̀ ìyá wa lọ́rẹ̀ o látara àìnífọ́kànbalẹ̀ ayé títà òṣìdì táà ní òjá nífọ́kànbalẹ̀ ó wá sọ wá dẹni tí ń náà láàpà tẹba mọ owó tẹ́lòmí fi ń ṣe ogun tẹba wo inú ilé ẹlòmí tẹ́rí bá kan jọjọ kó iná ni o tẹ́rí tẹ́lòmí tó jáde láàárọ̀ ọ̀tọ̀ ní ìjà tọ́lá ọ̀tọ̀ ní ìjà ti para ọ̀tọ̀ ní ìjá fi wọ́n ara ọ̀tọ̀ wá ní ìjá so mápá ọ̀tọ̀ ní ìjá so mọ́dí ọ̀tọ̀ ní ìjá gbé kọ́rùn ọ̀tọ̀ ní gbẹ́rẹ́ tí ò gbọdọ̀ mọ́mọ́ sí lóṣù mẹ́ta mẹ́ta tẹ bá bèèrè lọ́wọ́ ní kí ló dé tó báyìí wàhálà ni ọkọ̀ ni bá rẹ̀ ni ò wọ́n bá kàrà bèèrè at the end of the day ẹni pé èyí tó mọ́ sọ́lá yẹn ó lè jẹ́ ẹni mọ́ darí kan èyí tó fi sápá kọ́ ó lè jẹ́ ẹni òkí bẹ́ ẹ̀rà òkí ní mìíràn kò bẹ́

àìníta òṣèrè kò sí kọkànbalẹ̀ sẹ́rí gbogbo dáńpè ní ájò yẹn àwọn àǹbá àtàn ṣe mú wa ló ń bà wá jẹ́ o wọ́n ń gbin àìní ní kọkànbalẹ̀ wọ́n ń gbin sí wa mú ẹ̀mí ààrẹ mọ̀ àmọ́ tí yóò bá jẹ́ bẹ́ẹ̀ yìí tó gbé kọ́lé ọ̀tọ̀ ní tó gbé kọ́ yóò pé kọsáà nílé báyìí ìyẹn ó mọ kán tún tún fún orígun mẹ́rẹ̀ẹ̀rin lé òwú dúdú àti òwú gun ó fi kọ́ bí ìgbálẹ̀ ó fi kọ́ bí ìkan tí òun náà máa rùn báyìí ó fi kọ́ bí gbogbo ẹ̀ wà ní gbogbo ẹ̀ kọ́lé ẹ̀ bá béèrè ẹ̀rọ ìdarí kan àgbélépọ̀tá àgbélépa kìnnìkan ìrìnkan ìjìnìkan wọ́n ń jẹ́ ìṣọ́ akínú dé ìwọ nìkan ní àìnítàwò ìdí táà wá nífọ̀kànbalẹ̀ mọ́ ẹwọ́n táà wá wá káàkiri àwọn tí ò tó fẹ́ ẹrú ọlọ́wọ́ bá kan láti us lèmi àti wọ́n jọ sọ mo sọ̀rọ̀ yìí wà sí kàtà lọ lánàá ẹni náà níbi tó ṣe ògbòdé níbi táì ní fọkànbalẹ̀ dé ní òun èmi ò mọ̀ pé ogun náà ti ẹ̀mọ́ wọn tó wà wọn ogun dábú náà máa ṣe orí bá ó dẹ̀ ná one million one hundred thousand naira lórí ogun lẹ́ẹ̀kan náà kí é ṣe gbogbo ogun tó ti ṣe láyé o ogun ẹ̀kan náà pé ah alájì níbi ọ̀rọ̀ ìdégún yìí ọlọ́run ló dára mọ́ o iṣẹ́ tá a ṣe báyìí yóò ná ní one point one million naira ó ná o ó ṣe kí mo pe jọ́mọ́ ó ná kí ní wákàtí ìfọ̀kànbalẹ̀ níbo ni ìfọ̀kànbalẹ̀ wà ọ̀hún. pàlá ìfowópamọ́ ní tàwọn fídíò nínú one naira fẹ́ ní tó tí bá ti ṣe ní láti mú ogún yìí fáwọn àlùfáà àtàwọn ní tó ń ṣe mọ́dọ̀rọ̀dọ̀ yìí náà wàláì láàbí àwọn ẹni táwọn yìí lóòtú wá ní kọ̀kọ̀balẹ̀ ọ̀hún irú kọ̀kọ̀balẹ̀ tẹ́yìn oníta òyìn ní wàláì wọn ni kódà including àwọn àlùfáà àtẹ̀yìn tó ń jálà bí ọkàn wọn balẹ̀ wọn kí mi tó jáde ńlé tẹ bá mọ tí wọ́n mọ ń gbèlúra láàrin ẹ̀gbọ́n bá yóò àwa mọ̀ wọn dáadáa ni o yóò gbé nǹkan lura tààrà ẹgbọ̀n táwọn gbọ́n mọ̀ kí wọn pé àkàtó bá lọ lù ú tá bá ti mọ̀ pé òde tá ń lọ yìí àwọn àpò mẹ́ kálukú ó dira dání yẹ ẹni ń dira lọ sí ojú ogun èyí tẹ́yìn alùsùn náà ìrìntà ìjẹ̀bí tẹ́yìn bá ń lọ sóde tẹ̀ bá àfà ń pọ̀ ìmúra sí ti lọ kàfíra dáadáa mọ̀ jẹ́ ń dojú agbómọ lọ rẹ̀ wí ìyíkú ìyókùn báyìí lé wí sáré ti bá irú ìmúra sẹ́yìn onítúnà múnú ìmúra tí wọ́n èyí tí ó gbé sapá èyí tí ó gbé tẹsẹ̀ èyí tí ó lé sí ìhó èyí tí ó gbé sísàlẹ̀ ọrùn èyí tó gbórí sí nǹkan ṣé nílẹ̀ Yorùbá yìí láti rí mọ́sálásí tó ti ń jà sí ìmáàmù ó ti rí mọ́sálásí èmi ọtí wá ń jà sí ìmáàmù <laughs> ọ̀rọ̀ mọ́ ń pa mílẹ̀ nìkan ọgbọ́dọ́ tọrọ bá débẹ̀ tí ń sì mọ́ ń pa mílẹ̀ ni mọ́ ń ṣe níbi pé áá ìlú ìlú òní àwa láti wá bára wa yìí náà a máa ti bára wa ń áńgà àti mọ́tà áńgà sí ìmáàmù àwọn kọ́mítì wọ́n wá ṣètò pé wàhálà àwọn àfáàní tó pọ̀ jù tó rán ti rí pé wọ́n ń sàtìra wọn tabalọ́dà gbogbo ẹ̀yìn àfáà nínú mọ́sálásí asọ̀fẹ́ndì yìí gbogbo yẹn pátá tọ́ ńgbà wá sọ̀fẹ́ndì wọn àwọn ni but spending the time tàbí máa wá mẹ́ni tàbí ṣe ìmáà afẹ́ kí bàbá bàbá kan wá wà ní wọn tó dàgbà tọ́bí di pé ó yẹ kó òun lè wọ́n bá wọn ọmọ kéékèèké ju nǹkan bàbá ni yóò mọ kí n fún wa gẹ́gẹ́ bí interim imam gẹ́gẹ́ bí fìdíhẹ́ ẹ̀dá fìdíhẹ́ ìmáàmù jẹ́ mọ̀túnmọ̀ rẹ̀ tẹ̀wọ́n tó bá dọ̀ láta bá padà ní ìmáàmù kí láti mú ìdí ẹ́ ayọ̀kú tọ̀ ìdí ẹ́ ìmáàmù náà bá ti jẹ ìmáàmù lóòótọ́ ló bá dé láyé àìlà àjọ́nà ìrọ̀jú rí ó fẹ́ wá kí ìrọ̀jú bọ̀ wọ́n ti dé sáàbù sáàbù sáàbù gbogbo ìjọba bá ìjọ sáàbù sáàbù sáàbù láìsọ sáàbù báyìí èyá tí mọ́ mú o bọ́ sórí mímbà yìí ó ń bọ́ síbẹ̀ kó ní kọ́ máa ń ṣe ìkàwọn ó gùn ẹ̀rọ bá àbìjà náà ti máa ń ìwọ́n mo bá rẹ̀rìn kà <laughs> àwọn eléyìí ò dá nǹkan kan mà ìmáàmù bá sí ìtẹ́ kírun nígbà tí ó sí ìtẹ́ tó fẹ́ kírun lórí rẹ̀ ó ń dè ká síbẹ̀ bí ejò ni ó dè ká ráì àwọn ìjọ náà kan tó sáfù sọ́kì àtú ọlọ́lọ́sọ́ ẹ sí ní èmi náà múra wọn wá ní ìmáàmù náà bá kápa agbádá dee báyìí ó ká báyìí ó sì gbé bàǹtẹ́ jáde ó fi ìmú bàǹtẹ́ pa bá ọya abdulrahubi ṣe ká mọ̀ ká mọ̀ kí o lọ. ìkámọ̀ lẹ́yìn bàbá aláwo. inna lillahi wa inna ilayhi raji'un kò sí kọ́kànbalẹ̀ láàrin àwọn àfa. ọ̀rọ̀ tá a nárètì orí burúkú méjì ló wáyé ń bẹ̀ sábà wò dáadáa orí burúkú méjì ọ̀tọ̀ọ̀tọ̀ orí burúkú àkọ́kọ́ ni pé talẹ́ni náà tó lọ rí gbé oúnjẹ sábẹ́ mímbà rí ìmáàmù ṣé ẹ̀dá kò dé ordinary jàmọ́ ó lè ṣerú ẹ̀ secretary committee òní ó ṣerú ẹ̀ tàbí ó ṣerú ẹ̀ ìkan máa bá náà ni ẹnu pọ́tùmí jẹ́ interim imam tó yẹ pọ́tùmọ̀ sí kẹta interim imam tí wọ́n lè yọ́ fún lọ́la wọ́n àti ìfìṣẹ́ permanent bá interim ti dí ẹ́ dúó bẹ̀ náà máa wò náà la ilaha orí burúkú ẹlẹ́ẹ̀kejì wá ní pé èyí ń wá ṣe tó ṣe nù káti ẹ̀wá ló ti ẹ̀wá ṣe kódà kí àtà sí wá mú wọ ìmáàmù gan-an ó mọ̀ wá lóore ju tí wọn náà mọ̀ tó wá dánwò lọ bóò ní wọ́n arú agbára bóò ní wọ́n náà nìkan fi dìkẹ́ tí wọ́n náà sọ yíkọ́ <laughs> tí wọ́n náà fi wá ń gbé bàǹtẹ́ jáde ìwọ́n ti mọ̀ pé wọ́n gbé oúnjẹ ibẹ̀ lọ fi gbé bàǹtẹ́ wá àti kí ni mission ti ẹ náà tí wọ́n náà fi ń gbé bàjẹ́ bọ̀ àbí ìsáṣẹ́ àwọn ìbéèrè mi yìí ṣé kò jọ ni wọ́n náà sá ní mission kan lọ fi gbé tí wọ́n náà náà náà wọ́n bàjẹ́ tẹ́lẹ̀ ni lọ fi gbé wá ẹ̀kẹ́ wọ́n ti fún mi lẹ́sìn mi o wọ́n ní torí fún mọ́rú àwọn tí wọ́n jọ ń ta àjò ẹwọ́n dáadáa nílẹ̀ Yorùbá <laughs> ẹwọ àdẹ́wò ló bá àwọn àfáànù kò sí fọ̀tàn balẹ̀ láàrin tiwọn náà kò sí fọ̀tàn balẹ̀ ìjókòó ẹmọ àwọn àfọ́ ọmọ lòdè wọ́n sì máa fi agbára tó yàtọ̀ títọ́ náà proud ṣebílẹ̀ yorùbá yìí láti ró dídí àfá orídí àfá tó pẹ̀lẹ̀ lágbà àfá ọlọ́mọdá sánú Kìyàmá lè máa rẹ̀ gáàdínà kìyàmá. Láì tí ń wí orin ìtumẹ̀ ìṣe gbogbo kálùkù ọ̀nà ṣe gíní dìde. Ibi ó ti ń kọ́ òun dìde gbogbo èèyàn dìde. Ẹnìkan wá ń bẹ tó yẹ pé òun àti ẹ̀ ọ̀nà jọ gírì. Ìyí ò bá jókòó jẹ. Ọba ni à ń ṣe kìyàmá. Ìwọ́n ti jòkó jẹ́ ìwọ́ iṣẹ́ ara wa àbí kí ń lọ Tábà ilé ṣé ní kí

ọgbọ́ àwọn àfá wọ́n tó kíni gbóná ẹnìkan ti wá mi wá nípa àwọn ìyá kan ládùúgbò wa mo wá wà ní ọ́fíìsì lọ́nà tí a rí bóyá sàláwà kan wá níra ìmọ̀ mo ní ah, kẹ wọlé tí wọlé tó rí tí ọ̀rọ̀ bá sábàlẹ̀ kẹ ha ah, ah, mo ní ayọ́ ẹgbà mo ní ha àwọn ọgbọ̀n mi yọ àtẹ́wàwọ̀ ilé yìí àwọn akọ̀ pẹ́pọ̀ ẹ̀sìn ti wá ní aburú kankan ò ní ti ẹ wọlé kẹ jòkó pẹ̀lú bọ́ọ̀kan balẹ̀ ó wá jòkó tó wá ní ẹ̀rù ń bà mí yọ àwọn ilé ìwọ̀n yìí tọ́lá àwọn tíra kọ́ láwọn àwọn àfà látàbí ò tíra kọ́ láwọn ọmọ ń lò ó ń tọ́ bá ti wọlé sí wọn aṣọ pupa lọ́ọ̀lì tí wọ́n fi sáré ògiri àtàṣọ gbogbo sọ́rí tí tọ́ bá ti ní tíra báyìí ọ̀rọ̀ ti ni tá a mọ̀ ń ka òfin àbídájọ́ rẹ̀ jẹ́mọ́ tàwùsí gbogbo ẹni tó bá olórí orin tó máa lẹ́bí adámọ̀ sí wà láyé oníkíní ìfọ̀kànbalẹ̀ gbogbo ẹni tó bá sì fẹ́ lánàá kìyàmọ̀ dáadáa náà kí ló ló máa wá ìfọkànbalẹ̀ olúwa wá sọ fún wa ní Al-Qur'an olúwa ní allazina amanu wa lam yalbisu imanahum bizulm ulaika ìfọkànbalẹ̀ ayé ìfọkànbalẹ̀ al lọ́lọ́wọ́ bá ti parí sínú ara ẹ̀ olúwa ni alladhina amanu ọlọ́ni ṣe rí àwọn ẹni tí wọ́n bá nígbàgbọ́ sí ìwé Allah walam yalbisu imanahum bizulm ìgbọ́n wá nígbàgbọ́ sí mi ọlọ́run tán wọ́n dáàbò sí kankan papọ̀ mọ́gbàgbọ́ àbòsí lè yóò náà àmúǹkọ́ là ń sọ bí áyà àbòsí tà ń sọ ń bí àyà ò ní àbòsí tó tako tàùsí ò ní ká mọ̀ mọ́ lọ́wọ́ ọba wa lẹ́yọ̀ kan níbi gbogbo tó lẹ́tọ̀ọ́ sí ṣe àgbé nǹkan mẹ́ta la lọ́wọ́ ọba la gbọ́dọ̀ bí ṣe lẹ́yọ̀ kan ẹyọ kan ní ẹ̀ láti ń kà yóò kódà ẹyọ kan tá ń múnú ẹ̀ yìí àwọn afáà máa sọ fún wa lọ́pọ̀lọpọ̀ gbà pé àwọn tèfèrí má káàjọ́ náà lọ́hùn wọ́n ṣe kí ni wọ́n mú ní bọ́m̀bẹ̀ odò orí tiwa náà ní ọlọ́mọdá sànù wa ní kèfèrí ẹlòmíì tá ń bẹ lórí ẹ̀ lẹ́ni tó lóun jẹ́ mùsùlùmí ó wọ́ọ̀sì ju kèfèrí àwọn kò ṣe ara má káàjọ́ náà lọ látara ń táwọn èyí ń gán sí gbà nítorí lọ táwọn ò kí ni táwọn ò fẹ́ gbà mọ́ àwa kódà mú bára wa ọlọ́run sì yẹjú ẹ̀yí pé gbogbo ẹni tó bá ti nígbàgbọ́ sí ni ọlọ́run wọn làbí ẹlẹ́bìtú ìmọ̀ràn rìzọ́nì tí ó wá ní pé ó tún lọ gbé nìkan ka kalẹ̀ lálágbára ó lọ gbé ẹnìkan kalẹ̀ ní olùdarí kankan àbó lọ gbé ẹnìkan kalẹ̀ lálágbára mi lẹ́yìn mi ọlọ́run ọlọ́run ẹni tí ò bá ti tó bá fírí mẹ́ẹ̀ ulaika lahumul amn àwọn tó ní fọkànbalẹ̀ lọ wallahi ò lè ní fọkànbalẹ̀ àfi tó bá tó fi gbogbo ọ̀rọ̀ rẹ mọ ọlọ́run ìwọ̀n tó bá fẹ́ ní fọkànbalẹ̀ gbogbo àlámọ̀ rí ìgbésí ayé ẹ̀rọ fi mọ ọlọ́run tí dáadáa bá ṣẹlẹ̀ sí ẹ mọ̀pọ́lọ̀ ni òwọ́pọ́ o tí dáadáa ẹ ọbẹ̀ kọ́lé ọwá rí kọ́ ọmọ rò pé àwa yóò gbọ́dọ̀ máa kọ́lé iṣẹ́ dáa ń ṣe náà kọjá bẹ́ẹ̀ irúwa ò gbọ́dọ̀ má bímọ àlàáfíà ti ń bẹ lára wa iṣẹ́ kí ó kọjá bẹ́ẹ̀ ọ gbọ́dọ̀ mọ̀ pé dáadáa tó bá ṣẹlẹ̀ sí ọ̀rọ̀ ta ló ti wá Allah èyí òun ni ò ní jẹ́ kọ́ lè yàyọ̀ pọ̀rá ẹlẹ́ẹ̀kejì ni pé ẹni aburú tó bá ti wá náà tó bá ti gbà pọ́dọ̀ ọlọ́run ti wá ọkàn rí abalẹ̀ ò ní rí ya kíní kankan kó mọ́ lè fírì sí ò ní rí bàbá kíní kankan kó mọ́ lè fírì ti kó wàhálà bára rẹ̀ wọ́n lè fún ní nǹkan kó jẹ́ wàhálà ní kò lè wáyàn lọlé èyàn lè wá lọlé kódà bí àwọn èèyàn gbádé àmàbábà àbádá ń bá ṣe jòkó lè nàmàbá ọdún gbẹ́lọ́dọ̀ ọlọ́run ìlú tí wọ́n kọ́ lọ́kọ́lé sí ayé ẹ̀kọ́ abáwọn dúpẹ́ níbi tí tàwọ̀ sí ìjú dàrú àwọn èèyàn lọ́wọ́ lé wàláìwọ̀n ilé kọ́lé sí ìlú wọn ìjọ ìdáwọn ará àwọn ìyá kan bẹ́ẹ̀ àwọn ni wọ́n níjẹ́ fún òun orí kọ́ àbáwọn ìyá kan bẹ́ẹ̀ tọ́lá ti pọ́ wọ́n ti ń tẹ́ báyìí ẹ ti wọ́n wọ́n wà bí wọ́n ti parun ní ẹwọ́ bí ká balẹ̀ ayé ara dé ẹwọ́ níbi àìnífọ̀kànbalẹ̀ dé obìnrin ò gbọ́dọ̀ darúgbó mọ́lẹ̀ Yorùbá ló dàjẹ́ ni ó tún ọpọlọ ìyẹn ṣe sí wọn àwọn àgbàlagbà ní ṣe nìkan ó dàgbàlagbà ọkùnrin ó dàgbàlagbà obìnrin tán bá ti dàgbà ìwà tí wọn ò ní jọ tiwa mọ́ ìwà tí wọn tẹ́ kò ní jẹ́ kí ni jọmọ́ kò ní jọ tiwa mọ́ àmọ́ ìmẹ́ntálítì ìlú káì mẹ́ta ò sí ìgbé sí wa lórí báwọn èèyàn bá ti wá dàgbàdé lẹ́wù yẹn ìwà wọn tí ò jọ tiwa mọ́ yẹn èyí tó yẹ ká fi mọ̀ wọ́n pàgbàlagbà ní í ṣe wọ́n kí la mọ́ bá wọn pé bí ọlọ́run ti jẹ́ ọmọ náà lùkùrá ní pé yóò rí bẹ́ẹ̀ bàtọ́lọ́ bá sọ bóun ti ń bá wa bóun ti dá wa olúwa ló wà ní kó mọ́ yúta wá fá àwọn mí ń bẹ nínú yín wọ́n ti kú kọjọ́ dàgbà ọlọ́lọ́wà mí ń kò mọ́ ìrọ́dù ilẹ̀ àríbẹ̀lẹ̀ ọmọrù ọlọ́láwọ̀ tó sì ń bẹ àájẹ́kẹ́ mi wọ́n gùn tí wọ́n dàgbà tí wọ́n dògbó lìkí ilẹ̀ ìyá àlàmàmì bá àdì ilmi ṣe à ọlọ́ni wọ́n dàgbà débi pé àwọn nǹkan kan tí wọ́n ti mọ̀ lánàá wọn sì ní mọ̀mọ́ lẹ́yìn ẹwọ́n tá a sọ àwọn àjẹ́ bí àjẹ́ àjẹ́ kúrò bá tí ń sọ ẹ̀rù ti ń bẹ̀rù mí torí ó ti ń bẹ̀rù ẹ̀ sí àfáìrọra pè wọ́n òun ìbò àwọn ìwọ́nú ìwọ́dọ̀ ń bẹ̀rù ọtí ní wọn rí síláwọ̀ kan mẹ́kàn kọ́kàn kúrò ní tiwa lórí mi tẹ́ra ní àpèjúwe àjẹ́ ọmọ má pèjúwe wọn dáadáa tẹ́ra bá jẹ́ kiri ṣé ò ṣe gbọ́dọ̀ bẹ̀rù àjẹ́ rè o bá a ti jòkó yìí kọ́lọ́pàá kan wá dé àyínísùn kó wá lóun wá olùwáyà rẹ̀ òjì tó lè láàrin tí wà alhamdulillah adúgbọ́lọ́dọ̀ lọ kó kàn nà bá ní a àwọn abẹ́ bẹ̀bẹ̀ pé àmọ́mọ́ ìyìnbọn pa wá ẹlákùn nínú ìbọn tọ́lọ́pàá gbé dání àtọlọ́pàá tó gbé ìbọn dání kálàmọ̀ bẹ̀rẹ̀ náà méjèèjì ìyàwó àkọlọ́lọ́pàá bọ̀ tí gbogbo èèyàn ò tí sọ̀rọ̀ àwọn kan náà tún lọ́lọ́pàá gbogbo ọlọ́pàá E bẹ̀ ẹgbọ́ àwọn ìyàwó ti ọdún ìdí skọ́tẹ̀ lọ́wọ́ ẹ̀hàn ibọ́ ẹ̀hàn ya àkọ́lì ìbọn lábá bẹ̀ mọ́mí ẹ̀bí ẹ̀sọ́ dáadáa mà ìbọn bẹ̀ ìyàwó tó dún ọkàn wọ́n ní ìbọn tẹ́gbẹ́ eléyìí gan ní láàrin wa níjù àwọn àkọ́jú níbọn àwọn àkọ́jú ọlọ́pàá ẹ̀dàkùn àwọn tó mú padà kan bá náwọ́ jàre mọ́mọ́ wà náwọ́ ẹ̀ṣẹ́ mọ́mí ẹjọ́ fẹ́ bèèrè pẹ́sẹ̀mà ìbọn ẹ̀yìn náwọ́ tà ẹjọ́ ṣé mọ́mí ní kí n bí ní àbíkọ́ra ẹjọ́ bí mọ́mí ẹni ẹni túnmà ìrọ̀ ẹkọ́kọ́ sọ pé ká bẹ ìbọn ọlọ́kẹ́ ẹ̀rí ká bẹ ìbọn mọ́ mọ́rin wájú ní kíká mọ́rin rẹ̀ bẹ ìbọn ok ìbọn lá máa bẹ̀rù ok iṣẹ́ mi bẹ̀rù pé ká lá máa bẹ̀ ayùwà ọ̀rọ̀ ti yí ń dùn sọ báyìí ó rẹ̀ ti clear ṣe rí ìbọn yẹn àpèjúwe ìbọn rẹ̀ ọ̀dá mímọ́ràn yíwá ìbọn yẹn ló dà gẹ́gẹ́ bí àjẹ́ ìbọn ló dà gẹ́gẹ́ bí tani jọmọ́ àjẹ́ ìrìnṣẹ́ ẹ̀kọ́ ìrìnṣẹ́ ọlọ́pàá ni ìbọn ta ló wá mọ́ ń kọ̀ ìfú ìbọn ìbọn lè dáyìn ìfúnra rẹ̀ láìsí kí wọ́n sẹ́ẹ̀tì ẹ̀fẹ́ bóyìn ta ni ó sẹ́ẹ̀tì ẹ̀fẹ́ bóyìn wàlìláàyè mọ́sàlùlà àlà ọlọ́run ọba ju táǹpẹ̀ lọ́lọ́pàá lọ́wọ́ tẹwàárà àwọn àjẹ́ yẹn wọ́n dàbí búlẹ́ẹ̀tì tọ́nà ọmọ yìí ìbá ẹni tí ó bá fẹ́ yìí ẹ̀dá kò táwa ló yẹ ká mọ wá bẹ̀ kí ìbọn lè mọ́ bá wa ta ló yẹ ká mọ bẹ̀ lórí ọ̀rọ̀ àjẹ́ ta ló yẹ ká wá mọ bẹ̀rù láàárín àjẹ́ àtọ́lọ́run tó làjẹ́ àti wá ń bẹ̀rù àjẹ́ ní Yorùbá káàdé mọ̀ pé ẹni tí kò ń tú àwọn àjẹ́ ń bẹ lọ́wọ́ rẹ̀ owó ta ló wà tẹ̀wé tẹ́bí àti yín bá kó ìbọn two kọjá tán kó kalẹ̀ ń bì akọ̀wò akọ̀mọ́ lójú ayé ẹ̀kọ́ ní ìbọn ẹ̀hán and so what but ẹgbẹ́ ọ̀kan ìbọn péré tẹ́nìkan bá nìna sí ti nínú bí ẹgbẹ̀rún àjẹ́ bá jòkó báyìí akọ̀wò wọn ni bí ẹ̀hán kódà bá jẹ́ ń ṣe mítìn lọ́wọ́ kánà máa ń ṣe mítìn ìtàn wí wọn ìwọ́n wá kọjá ń bẹ̀ kárí àbá ọ̀rí wa ni ẹ̀hán tẹ́ ẹ̀bá tọ́ra gan ma ní ọlọ́run ló kó ìsìnbẹ̀ ma ní kó bá ń lé ń dànù ẹjọ́ jẹ́jẹ́ jẹ́rú láhùn ọlọ́run ti sọ fún mi àti wípé wa ìlà sàálàkà ìbáàdì àmì fa inni qarib ujibu da'wata da'i idha da'ani falyastajibuli wa liyu'minuni la'allahum yarshudun ọlọ́run ní táwọn ẹrú mi bá béèrè ń pè mí ọlọ́run lọ́wọ́ rẹ̀ sọ fún wọn pé mi ọlọ́run súnmọ́ pẹ́kíkẹ́kí táàjẹ́ bá dúnmọ̀ orúmọ̀ orúmọ̀ wa ó yẹ ká sájẹ́ pé o sọ́ra ẹ̀ mo dọ́lọ́ mọ́ o tí n bá pè sí ẹ nísìnyí gbogbo agbára ẹ máa domi o àjẹ́ bẹ̀rù wa bí ò ní bẹ̀rù wa àwa ló yẹ ká bẹ̀rù àjẹ́ ni abájẹ́ ló yẹ kó máa bẹ̀rù àwa ó jẹmọ́ ò ní dáwọ̀bá àbẹ̀rù àwọn èèyàn sì ń bẹ̀rù àjẹ́ yàrin ẹgbẹ́ mi tó tún bèèrè àwa ló yẹ ká máa bẹ̀rù àjẹ́ ni abájẹ́ ló yẹ kó máa bẹ̀rù wa àjẹ́ ló yẹ kó bẹ̀rù wa tó lẹ́ni tó ní kọ̀ǹtró àjẹ́ lọ́wọ́ àwa mọ ẹni direct access la ní sí ẹni náà ọlọ́run tó wá kọ́ wa títí pé wò ó mọ́ ló mọ̀ mí pé o tó bá tún fẹ́ pè mí ادعوا الله أو ادعوا الرحمن أيما تدعوا فله الأسماء الحسنى ọlọ́dún wá kọ́ wa pé tó bá tún lẹ́ pè ní àwọn orúkọ tí wà lò fi tèmi rè ọlọ́dún wá fún wa láwọn orúkọ tèmi báyìí tèmi báyìí tèmi báyìí sájẹ́ kan bá jáde tó ní wòó sájẹ́ tí lọ́mọ kájẹ́ lọ́kọ̀ wá ní àbá ìwọ ló ṣe wá àbí ń pa wa àwa àjẹ́rìí o àjẹ́ sọ́ọ̀tì bẹ́ẹ̀ pẹ́ láyé àbọ̀dún kọjá ní ìyá náà tó ọ̀bá sọ́ra rẹ̀ tí bá ilé pé ya hayo ya kayo ọ́ di ìdàkúdarí àyè o ájọ máa ń lérí fúnra rẹ̀ ní oníwà rẹ̀ òkè àfà mi dọ́nà ọba ọ̀gá mi mọ̀ ma lọ ní ayọ̀ àti wá mi lọ tàlàfíà wà túbá látẹ̀ ní àbò túbá tó àwa ló wá kù táwọn pé kíni táwọn bẹ̀rù àjẹ́ nítorí ipá ní àtọ̀wọ̀ṣẹ́ ìlú ọ̀gbọ́dà rẹ̀ wàlá ẹ jẹ́ ká lọ ní kọ́kàn ẹ jẹ́ ká lọ ní tọ̀wọ̀ṣẹ́ ìlú tá a bá ti ní tọ̀wọ̀ṣẹ́ ìlú ti tán bá ti ní tọ̀wọ̀ṣẹ́ ìlú àti jẹ́ àwọn àjẹ́ tó lágbára jù lásọ yóò la wá ń sọ̀rọ̀ wọn báyìí kí wá ni máa dẹ́rù báyìí tájẹ́ tó jọ́ ọ̀gá ó jálàbí kódà fáà bí ìgbà mọ́ ń júbà àwọn àjẹ́ tẹ̀bí kan ló lọ tàbí nígbà tó ń di ìjẹ́ tàbí ìyá kan sí ìrànjú mọ́ ohun ayé ẹ̀gbọ́n ni ó nígbà tí ìyá sí ìrànjú mọ́ ohun òun náà sì bọ́ sórí àpòlẹ̀ orí odó ìgbà tó ń dèlú àwọn òun sì dóródó òun náà bá ń korúkọ àwọn ìyá mi òṣùrùn gà àwọn parí máa gún àfá ni ó wà àwọn ìwọ̀dì ló gbọ̀ wọ́n wá ń bú mi pé mo ní mo padà sí ọ̀dọ̀ àwọn ìyá ní oṣù lọ́gà á tẹ́yìn ọmọ kan máa gbà ní mí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ni á kọ́dà bíbí tún nà álà ìbàlà ọdún bí ọ́bì sọ̀fọ́ ìgbẹ́rẹ̀ oríṣi àgbà fáfá àbá tó lókọ ìlú náà ìlú ó sì ti wá ọdún tó jìnà sínú tó súnmọ́ ọlọ́gbọ́dà ni wọn ló kù báyìí bá bá sì wí ní ìṣòwò àparọ́ ah Ìlọrin lọ ń gbógun ti wọ́n jẹ́rú sọ́run ta ní gbógun ti lọ ní tẹ́lá bẹ́ẹ̀ pa irọ́ ni wọ́n mọ̀ láwọn alùsùn náà gbógun ti wọn láì kò sẹ́ni gbógun ti lọ́rin o ẹ̀yin ìdọ̀tí Ìlọrin ẹ̀yin gẹ́gẹ́ là ń gbẹ̀dà lára lọ́rin ìdọ̀tí ní lára lọ́rin Ìlọrin jẹ́ pè ní ìlú àfà ìlú àfà ìlú àfà ìlú dẹ ló jìnà síná tó tún wà ní jẹ́ náà ìwọ kan wá ní àwọn àjẹ́ kan ranjú mọ́ láti Ṣakí ìwọ òwò lè dékọ nígbà mo délé tí mo gbáyà sínú àbá àwọn àjẹ́ ní wá láti Ṣakí mo wá bẹ̀ mí nítorí ẹ̀kọ́ sọ fún wa náà ìwọ́n wá ní ìwọ̀n wá délé ọwá ti yà sílẹ̀ tọ́bí kùrì sí yìí lẹ̀ kúrázù bàbí fàlákì kúrázù bàbí nọ́ọ̀sì ọwá ń gorí odó ìwọ́n náà wá ń pa àwọn ìyàrí òṣòro ǹgà àwa ń bọ̀ wíkẹ́ tó ọjọ́ òdá wà là ń gbógun ti lọ ní ọdẹ́nu rẹ sọ́hun a ní gbógun ti lọ ní gbogbo àwọn pálapàlapà yìí ẹ jẹ́ sí ní ẹ̀ tẹ́bá rí táwọn èèyàn padà sọ́dọ̀ Ọlọ́run káwọn èèyàn ní fọkànbalẹ̀ kò sí fọkànbalẹ̀ mọ́ nílẹ̀ Yorùbá kí ló fà á kò sí báwọn ṣe yìí ni àjọlọ mọ ní ìwọ̀n òdìjà apá àwọn ọmọ ajúbà jẹ ilé ìgbọ́mọ̀ tí wà sí ọgbà ìbá ẹ̀yẹlẹ́yẹ à ẹ̀yẹlẹ́yẹ ìjẹgbóòdé èmi òjúbà yín àwọn oníjúbà yín àyẹ̀ kò tẹ́lẹ̀ yẹ́ jẹgbóòdé àwọn arájẹgbóòdé ẹgbọ́ ẹlẹ́yẹ aláwọn ẹ̀jẹ̀bú òde bí ń bẹ̀rù àlá ọlọ́wọ́ jẹ́ kí wọ́n lè bẹ̀rù àlá rárá kí wọ́n lè gba tàwí abẹ́rẹ́ alùsùn ẹ̀ wọ́n padà gba súnà bẹ̀rù àwọn ẹlẹ́yìn àwọn tọ́lọ̀ bá ní gọmọ gbọ́ ẹjọ́ fún ọkọ̀ àgbà tàwí àwọn sáàdù wa àbúmi kìlá wọ́n bẹ̀rù abẹ́rẹ́ nígbà ẹlẹ́yìn sínú súnà ẹ̀rọ àti báwọn àfa púpọ̀ náà máa ń sọ fún wa amẹ́sẹ̀rú lórí ìpọ́tánsì ẹ̀ ní pé ìfọkànbalẹ̀ ayé níbo ló wà nínú tawhid ìfọkànbalẹ̀ àlìkìyàmà náà tó wà nínú tawhid alábùwà Muhammad sallallahu alaihi wa sallam قل من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة Ọlẹ́ni bá jẹ́ pé ẹni bá sọ pé gbólóhùn tó wí lẹ́nu ẹ̀gbẹ̀rẹ̀ la ilaha illa Allah yóò nígbà anábì lẹ́ni bá gba la ilaha illallah tó gba ọlọ́run lẹ́yọ̀ kan bí gbogbo tó yẹ ká gbá yìí tí gbogbo agbára ọlọ́run ló wà tó gbà á dé bẹ́ẹ̀ anábì ni ó wà nìyẹn náà níbi ká anábì wá yan anábì níbi àdìsá bó rè lọ́nu ó ní mustayqinan biha qalbu kò kàn fẹ́ ló wí o nínú ọkàn rẹ̀ náà ẹ̀mí rẹ̀ dìbí ó di pa pé á Allah nìkan náà ló gbogbo nǹkan anábì lẹ́ni bá di gbàlú ẹ̀sìn àlìjánà rẹ ti wà guaranteed àlìjánà rẹ lójú ìjọba ó wà guaranteed ó ti fú ọ̀pọ̀ yóò wà àlìjánà kódà bí ìwáyà kan gba anábì ń sọ̀rọ̀ yìí anábì wa ń sọ fún àwọn èèyàn pé wà ìjánà kódà kálẹ̀ ni nígbà tó wà ní ayé ó ti ṣe jìnnà ó jalè ó ṣe jìnnà ó jalè ó ṣeéṣe kọ́lọ́wù jẹ́ yà jìnnà ó ṣeéṣe kọ́lọ́wù jẹ́ yà pé ó jalè ìjìyà zìnà ìjìyà olè ó sì lè ṣe é ṣe pé pé máa ti lu jáde náà ni yóò ti lọ rèé jẹ́ àmọ́ lè lo ọgọ́rùn ọdún ó lè lo ọdún mẹ́wàá ó lè lo ọjọ́ kan pé ọlọ́wọ́ sì ni ó yẹ yóò kù nù náà nì kó máa dán ọmọ àlìjẹ́nà ọlọ́mọ tá a sì ní àti ìlọ́mọ àlìjẹ́nà ọ̀hún kó jẹ́ ká àlìjẹ́nà náà kó jẹ́ kó jẹ́ ti wá ẹ dákun jọ̀mọ́ mùsùlùmí ọjọ́ ti lọ àá sì kírun àṣírí ìfọkànbalẹ̀ ayé wa ẹnìkan ò wa ìfọ̀kànbalẹ̀ wa lálùkìyàmà níbo ló wà jàmá níbi kan ṣe ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa mo wá ní mẹ́sẹ̀ẹ̀jì kan fáwọn ìyá wa torí inú mi máa ń dùn bàbá lò sí báyìí tí bá ti báwọn ìyá wa pàdé ṣe rí mẹ́sẹ̀ẹ̀jì mi fún yín ìyá wa ilẹ̀ Yorùbá ẹ máa gbọ́ awuyewuye páwọn àfáà kódà ìtẹ́lómi mọ́ sọ àwọn àfáàbúra wọn wà láyé àbúra wa àbúra wa jà àmọ́ jẹ́ rí tí ń ṣẹlẹ̀ lọ́wọ́ nínú ìsìláàmù lẹ Yorùbá àwọn àfá àmbára wa wí lọ́wọ́ báyìí a ń jẹ́ wa wí ojú ti àwọn kan àmójú ń tì kan tí ojú sì wá ni pé ìròyìn ó jáde lénìí wọ́n mú ẹni ó gérí èèyàn tí wọ́n bá wá lọ bọ́ ń wá bọ̀ yóò jẹ́ àfà wọ́n mú ẹni ó gé apá èèyàn bí wọ́n bá wá lọ tọ́ wá bọ̀ yóò jẹ́ wọ́n tún mú kan láìpẹ́ yìí abẹ́ obìnrin irun abẹ́ obìnrin olóbìnrin pákàkì ta ní jama àfà àtúnlò náà bàbá tún wá mímí ẹyẹ oríyùn sáà

ìmí tí ó já àfáà tó ń lọ gé orí èèyàn tó máa wá pé a kí lọ fẹ́ fi ṣe ẹni tí ó padà ló ní kò wọ́n lọ rèé mórí èèyàn wá àbá pé èèyàn àbẹ́ tí èèyàn àbí ti èèyàn ta ni ó tún máa jẹ́ àfáà jọmọ́ irú ròyìn yìí àfẹ́ ni oníjà máa gbọmọ́ ni pé iṣẹ́ tó ń lídìí àwọn àfáà tí ó ń gé orí èèyàn wọ́n ń gé abẹ́yẹn iṣẹ́ jálàbí wọ́n fẹ́ o wọ́n kọ́ o àwọn òní ṣe àti máa báyìí rẹ̀ iṣẹ́ kí lásòó jálàbí ni kí wá sí gbogbo jálàbí ni ma ń lo eré èèyàn olódó ọ̀rọ̀ kan tàgbọ̀nà mọ́ sọ̀rọ̀ kìí ṣe gbogbo jálàbí ni ma ń lo apé èèyàn àmọ́ṣẹ́ rí tí ò bá tí lo eré èèyàn ìkánú nǹkan méjì ní ìṣẹ̀lẹ̀ sí ìmọ̀ kèé bá jálàbí tiẹ̀ kèé súnmọ́ àwọn tán tán fi máa ń lo èèyàn ó lè jẹ́ òun òun ẹṣọ́ ìyàrí àpámárìkẹ̀ ẹni kéjì ló wà ó sì wà ní kéjì ṣe wọ yunifásitì level ọba jálà bí débì kankan tó mọ́ lórí èèyàn tọ̀ wà ìmọ̀ kó ṣe pé kèéṣe pé kò mọ́ òun náà mọ́ ká lu elé èèyàn ká lu apá èèyàn àmọ́ kèé láyà débẹ̀ kò ì tí ní kí ni jọmọ́ kò ì tí ah, ah, ni wà máa lo apá èèyàn ìkànnù méjì ní mọ́ṣẹ́lẹ̀ àmọ́ṣẹ́rí ìlànà yẹn ìlànà yẹn fàyè lẹ̀ pé kan lórí èèyàn kan lápá èèyàn jẹ́ mọ̀ bí ṣẹbẹ́ inú ara àwọn ọ̀gá wa àwọn tó ti gba táwọn ti wà sọ́là yanyan àwọn táwọn ti ń lọ pàdé ìpàdé torí fún yẹn náà ló sọ ó ní pàdé kan ń bẹ ẹ̀ẹ̀mejì làwọn máa ń ṣe lọ́dún pàdé gbogbo àwọn ẹni ọlọ́run ó ní àtòkú àwọn ẹni ọlọ́run àtàlàyé àwọn ẹni ọlọ́run gbogbo àwọn làwọn jọ máa ń pàdé mẹ́ẹ̀ ó ní iṣẹ́ sì fi máa dá àwọn òkú mọ̀ níbi ìpàdé àwọn ẹni ọlọ́run ni pé àwọn òkú máa ń dárí àwọn alààyè ni wọ́n nírun ní orí àwọn tó mọ́ sí ìpàdé lọ́dún irú àwọn tó bá dérù yìí o lẹ́mọ̀ gbọ́ lẹ́nu wọn pé ọ̀lẹ́ èèyàn àbíkọ́ tó kí kọ jẹ èkọ́ ìtì human being eat eat kọ jẹ kọ jẹ báyìí kọ tú ẹ̀ ẹ́ tí ó gbọ́ ọ̀nà fún rẹ kọjá ẹ̀dàkùn sábà ti ń gbérú príncipù báyìí kalẹ̀ ẹ padà lórí àbẹ́ ní lórí èèyàn àwọn míì ni wọ́n mọ analyze ẹ̀ wọ́n ní jẹba láwọn lórí èèyàn ìdí ò bá láyà nà nílé sọ́ńtà jọba analyze ẹ̀ tọ́gbọ́ kí ni kí ni wà mẹ́ ike ọ̀rọ̀ lórí èèyàn jẹ́ pariwo yẹn ó pàṣẹ mọ́tò ni ó ní tó wọ tó wa mọ́tò ní bọ́ọ̀jọ ìtì mọ́tò rẹ wá bàjẹ́ àwọn ní míì tó ti di condemn tó ti di wọ́n sì yọ bọ́ọ̀jọ́ ìdí right off wọ́n sì kí bọ mọ́tò tiẹ̀ mọ́tò ti rìn dáadáa oríṣẹ́ wọlé àbí òwọlé àmì àwọlé oníbẹ̀ náà ni Òkúta lórí rẹ̀ right off ìwọ ayé tiẹ̀ ò ịda sí ìdá a sì forí tiẹ̀ ṣe nǹkan fún

iṣẹ́ jálàbí yìí òun ni wàhálà ń lọ lórí ẹ̀ lọ́wọ́ níta ń bára wa fànú a sì máa bára wa fà lábí ní yóò máa jọ ẹ bá ń gbọ́ra wọn àfa ń jà irọ́ ni kò sí jà àtúnṣe tá a ń bára wa ṣe fúnra wa rè àwa láàní gbọ́ àti ṣe kínú àní gbà ṣé wàá rí látara àwọn tẹ́ta wá ń wí yìí àwọn tẹ́ka wá ń bẹ lẹ́gbẹ̀ẹ́gbẹ̀ rẹ̀ náà táwọn àfa àfi máa ń jẹun táwa ní ẹ̀yìn àfa ẹja wọ́n náà jẹ lọ́nà àláàlí ẹja mọ́ fẹ̀sẹ̀ jẹun mọ́ táàbà fẹ́sìn jẹun kó jọ́nà tọ́lọ́ ń gbà pẹ́ lè fi ẹ̀sìn jẹun ẹgbẹ́ ìjọ́nà tí ó jẹ́ tí ó tọ́ kẹ́rí yìí náà wá ń jẹjọ́ èyí náà wá dìjà aliwo bá ń jáde lọ́tún pé ah ẹni àmọ́sẹ̀ kìíní mọ́ kámọ́sẹ̀ mòlúdì mọ́ kámọ́sẹ̀ ẹgbà mọ́ kámọ́sẹ̀ ẹ̀kẹ́ mọ́ tẹ́kákú ni tẹ́kákú ni tẹ́kákú ẹ̀ torí bọ́ ilé jẹ́ ni ah kí ló dé kí ló dé kí ló dé kò sí tó fà á àwọn ẹni tí ń gbé járe ṣẹ́nígbà tí ọ̀wá lè gba ọ̀rọ̀ yìí mọ́ra mọ́ ó wá kú character assassination ó wà máa parọ́ fún yín pé yìí pé boko haram ẹ dákun ṣé bí ìṣirò ọjọ́ látàárọ̀ yìí mo lè jẹ́ boko haram boko haram lè máa sọ ogun ìṣọ́ látàárọ̀ kò ní sọ kan náà a ní ẹmọ́ Boko Haram ó wọnú mọ́sálásí lọ níbi tó ti ń kí tàràwì lọ́wọ́ yóò sì ní gbogbo wọn ṣe kíni tí ó yìn wọ́n bọ̀ sábàláwọn olàwọn Boko Haram ń wá sí láti pa irú àìjẹ́ nọmba wà lọ́dọ̀ tó rọ́gbà pé àwọn eléyìí tú wa ní àṣírí so Boko Haram ò lè kódà sára ẹgbẹ́ ọmọ ń polówó èèyàn ni pé ẹ̀yin Boko Haram tẹ́ẹ̀rà alágbájọ alágbájá à eléyìí yóò fọ wa lọ́jà ní àfẹ́ mọ́ gbé lọ ọlá tó jẹ́ ọmọ àlàyé tà ń yìí táwọn fẹ́ ká yìí ó máa ṣe sí ìlú ẹ̀rùn ìyá wa mọ́ ẹ̀yìn ìyá wa yìí bàbá wa pọ́mọ yìí bá dé tó gbé jẹ́lì bá bàtí ẹ mọ́ takò wọ́n mọ́ o ìsìláàmù tó yí èkóró ìbẹ̀rù Al-Kùránì o bọ́mọ yìí bá dé tó nírùngbọ̀n ẹ má jẹun sọ nípò dídì Boko Haram ọmọ yìí ò di Boko Haram kò lè jẹ́ Boko Haram láíláí má bá lọ́mọ yìí ẹ wọ́n máa ń gbé mílíkì fún ya wọn tọ́bá ìtìtẹ́ mílíkì wọ́n sọ wípé tọ̀ gbogbo ọmú tó mú ń gbá yà yín oníkíní

alhamdulillah irọ́ ló ń pa tán bá láwọn ọmọ tó ní ọ̀bọ̀n gbé mílíkì ẹ wo ẹ gbádùn àfáà débi pé ẹyẹ kan tí wọ́n dájọ́ pé abdulfata yọjú sí mi láàárọ̀ yìí aláàárọ̀ yìí wà láì wọn gbọ́dọ̀ sẹ́sẹ̀ abẹ́ sọ̀tẹ̀ wọn gbọ́dọ̀ ni wọn gbọ́dọ̀ ẹ̀kọ́ tí súnà ń kọ́ wọn nìyẹn súnà jẹ́ ká rí kébẹ́ ti dúró yìí àfáà gbà fáwọn òní lálùjẹ́ àti káwọn rí yọnu yín ẹgbàbẹ́ àbẹ́gbàbẹ́ tí a lè wà láì rí yọnu ìyàtọ̀ dúró yàtọ̀ rí wà sáàlì jẹ́nà kan bẹ fún yín tí inú wọn bá dùn sí bẹ́ẹ̀ ni àbí ẹ̀sọ̀rọ̀ o irú ẹ̀sìn kan gbà ní ẹ̀sìn tó sọ yín di pé lẹ́yìn pán bá gbọ́tọ̀ lọ́nkan tí yín lókàn lẹ́yìn pán bá tẹ̀lé tọ lọ́nkan tí yín lókàn lẹ́yìn pé ọlọ́run bá pàṣẹ àṣẹ ní títí yín ò gbọ́dọ̀ tí àṣẹ yín ò lè gbádàrú lọ́dọ̀ wọn nìkan náà nìkan o ṣé lẹ́yìn àṣẹ tọ nìkan ẹ gbọ́dọ̀ pàṣẹ kíyàwó wọn pàṣẹ àṣẹ tá ẹ sọ̀rọ̀ gbangba o tí ìyá bá pàṣẹ nǹkan kan kíní kan wá wú ẹ̀yin náà lẹ́mìí màmá wa ní in tó wú ẹ̀yẹ kò wù mí ọmọ mi in tí mo fẹ́ kó ṣe rèé kí lẹ má ṣe tà á wọ́n ní kí ìyá làwọn tẹ̀lé màmá ẹ̀sùn tó mọ yín gbà mí ẹ kú oríire o ọlọ́run jẹ́ sórí ẹ náà kalẹ́ ẹ wàá ṣe sún náà ẹ jọ wá pàṣẹ yín àtàwọn àtàwa náà á jọ wá pàdé lálùjẹ náà ẹ jọ kó màmá yìí tó yín gbé dìde ìjọ mo kọ́kọ́ bí ọmọ àkọ́bí ọmọ mi

orúkọ alájà àṣíà tí ń bẹ̀lẹ́ gùdé mẹ́ta ohun mo ká sọ ọmọ yẹn ah, alájà àṣíà máa wò á láti a ama ẹ̀yìn sọ pé ìyá lo wáyé mọ́ yìí mọ́ mi lọ́wọ́ ọmọ o jẹ́ a náà Suna ara wa pé lẹ́yìn àwọn òbí wa àmọ́ wa torí òdodo taa máa ń sọ tí wòye fẹ́ gbọ́ wọ́n wà ní ẹmọ́ dá wọn lóhun àwọn ọmọ táà máa ń gbé mílìkì fún ẹyẹ kan bèrè lọ́wọ́ wọn pé ọmọ wo náà ti rí rí níbo làdírẹ́sì ilé ọmọ náà àti ìyá rẹ̀ ọ̀hún tọ́mọ wá gbé mílìkì wá pé ìyá tí mo mú gbà yá yìí rèé ìpàdé di ẹni kan dákọ̀ ọmọ náà kárí kọ́tù àdírẹ́sì ẹ̀ káwá náà bẹ́ẹ̀ وصل اللهم وسلم على عبدك ورسولك محمد وعلى اله وصحبه اجمعين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته. وعليكم السلام ورحمه الله وبركاته. أجل جزاكم الله خيرا. رضي الله سبحانه وتعالى خبرك ورشيدك. حياكم الله خير. جزاكم الله خير. حياكم الله. لا يمضي في القيامة. ìfẹ́ tí wọ́n kọ́ wa ó ṣe pàtàkì púpọ̀ àwọn ọ̀rọ̀ náà sì ni ọ̀rọ̀ olówó yìí bí yẹn oṣooṣù mẹ́ta láti gbọ́ rí ilé ọ̀dọ̀ náà sùn wọn wàtà ńlá tí wọ́n jẹ́ kí gbogbo ẹni ní náà kó ṣókò kàn láyé láyé ó ti sàmọ́lẹ̀ sọ́rọ̀ ẹ̀ kọ̀ọ̀kan wa ọ̀rọ̀ yẹn láti dàrú níbi tàwí kò síbi tí wọ́n ti lè bá a àti tó bá padà síbi tàwí ọlọ́ni fàdáàlì fún ọlọ́hùn ọ̀pọ̀ fún ọ̀nà àpò sàmọ́lẹ̀ bá a dà àpò إلا الضلال فعنا يؤفكون àti àwọn ìsìnkú wà tààlà wọn èsì àkọsọ̀rọ̀ wọn láíláí àwọn ọ̀rọ̀ náà ìkókò wà ń bẹ ìkókò wà ń bẹ tábàkì ọ̀rọ̀ níbi tá a ti ń bọ̀ pé àwọn tá à ń bá ṣe káwọn kọ̀ wá ìpínlẹ̀ àbá ti gbàtà òye ìdìbò àwọn afáàṣẹ ṣàlàyé ẹ̀kọ́ wa bí ìgbà tí ẹ̀kẹ́ ẹ̀kọ́ ṣọ̀tọ̀ òsì tó burú máa ń tinú láàmú ọlọ́tọ̀ yọ̀ wọ́n tinú láàmú tí ó kò tó dáa bá àkókò nínú àìṣedédé ọtí ní ìmọ̀nà mi àbí aláwọ̀ tó bá kí á bá ìṣedédé dọ́dọ̀ ẹ̀ ní ti bá lọ kíọ̀ àmọ́ kíọ̀ tán àwọn ọ̀tá àfa àbáwá sọ pàtàkì púpọ̀ bí òkú bí ọkọ̀ ìṣẹ́jú ọ̀nà àfáwá jẹ́ ṣùgbọ́n àfẹ́ tí wọ́n lò láàrin wa láti bá wa kánú sí díẹ̀ díẹ̀ nínú àwọn ìbéèrè tí àbá ń ní àbí àwọn ọ̀sùn wa náà wọ̀ sàrànlá tó bá sàrànlá sọ̀rọ̀ olówó ìdíje wọn àti wá sọ̀rọ̀ olówó ìdíje fún wa. والسلام عليكم ورحمة الله وبركاته Thank you.